الحمد لله الواحد القهار مقلب الليل والنهار مجري السحاب والأنهار والصلاة والسلام على أفضل الأخيار وأطيب الأزهار وعلى آله الأطهار وأصحابه الأخيار والتابعين الأبرار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله eléyìí tó ní ìpàdé mìíràn nínú àwọn ìpàdé mímọ̀ àti àlàyé nípa ẹ̀sìn Islam èyí tí ọlọ́run ọba gbé kalẹ̀ sí ìlú tí a wà yìí tí í ṣe ìlú àlùbáríkà ìlú Òṣogbo èyí tó já sí wípé ọlọ́run wá fi ta àyè tá a wà yìí lẹ́sà òun náà ni masáàsì tí gbogbo wa mọ̀ sí White Mosque abẹ́lẹ́wọ̀n ọba ọba láàánú jùlọ ọba tọrọ wá tó sì tẹ̀ wá síbi tó dára báyìí ọlọ́run ọba náà la tún ké sí kọ́mọ yí wa padà síbi tí ò dára èyí tí a ń pàdé láàrin yìí ẹ jẹ́ wípé òun náà ni tí ọlọ́run ọba wa sọ òun náà sì ni tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n gbé kalẹ̀ léyìí tá a máa mú nínú ìmọ̀ tí ń bẹ nínú alukur'an bákan náà a tún máa mú nínú ọgbọ́n tí ń bẹ nínú súnà anábìwá Muhammad sallallahu alaihi wasallam àwọn a máa sorí ire tẹ̀sìn bẹ́ẹ̀ náà a tún máa sorí ire ti ayé lápapọ̀ lẹ́ẹ̀kan náà léyìí tọ́já sí pé ọwọ́n púpọ̀ kí nìyàn ọmọ sorí ire ayé kó sì tún máa sorí ire ẹ̀sìn alákòókò kan náà kò sábà kọ́mọ̀n ṣùgbọ́n nínú ẹ̀sìn Islam ó sayé ó gbádùn ẹ̀ ó tún sọ̀rùn ó tún jẹ fàájì rẹ̀ lọ́fà tó fẹjá sí wípé àdúrà ńlá tánàbí wa máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ sallallahu alaihi wasallam tí wọ́n sì fi kọ́ gbogbo àwa àlè umma ni òun náà ni àdúrà rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar rabbana atina fid dunya hasana olúwa fún wa ní dáadáa táyé ah, wa fil akhirati hasana tàbá jẹ táyé tó dáa mọ́jẹ̀kítọ̀ rún ọgbọ́ máa lọ́wọ́ látara táyé tó dáa yìí èyí náà ni àdúrà tí ń júwe kí ni aim and objective fún gbogbo àwa mùsùlùmí àti tí ọlọ́run ọba fi rán ànábì wa Muhammad siwa sallallahu alaihi wasallam àti pé mùsùlùmí ó máa sáyé rí yóò tún máa sọ̀rún ọ̀run adùn mùsùlùmí ó máa sáyé ayé rí yóò tún máa ṣe ọ̀run adùn báyìí náà ni ayé wa ó sì jẹ́ ìgbà wo la máa sórí rí ayé tá tún máa sórí rí tọ̀hún ìgbà tá a bá padà síbi alukur'an táàsì padà bí súnà nàbì wa Muhammad sallallahu alaihi wasallam láìsí bá ní inú kó nìkan ẹyọkan tó sì lé ní náà ni kò lè ju ayé lọ ó dá wa lójú sáká pé ò tó o bá tẹ̀lé alukur'an tó sì súnà nàbì wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó o bá tẹ̀lé alukur'an tó o tẹ̀lé súnà nàbì tó o bá tiẹ̀ láyé tó fọkàn balẹ̀ pé alikiyama bàjẹ́ ó tún alikiyama náà ọlọ́run ọba à ń bẹ̀ ọ́ àtàyé eré àtàlìkìyàmọ̀ tí ó dùn ọlọ́run ọba kó fẹ́ nípa kan wa ìjókòó tèní ọ̀dá lérí ọ̀rọ̀ ńlá tí gbogbo wa náà mọ̀ tá a sì ń gbáriwẹ̀ lọ́tún lósì níjọ́ àti dáyé láti máa gbọ́ tá a bá ti ń gbọ́n tá a bá ti nílà ákáyè díẹ̀ díẹ̀ láti máa mọ̀ pé kìnní kan ń bẹ tí ń jẹ́ báyìí kìnní kan ń bẹ tí ń jẹ́ báyìí ṣùgbọ́n kí la mọ̀ ṣe ń tọ́lọ ní àmà nípa nǹkan yìí la mọ̀ bí ṣe ń tí ànábì ní ká mọ̀ nípa nǹkan yìí náà la gbọ́yé bí sallallahu alaihi wasallam bí tí ìzùwà náà nìyẹn wọ́n ní tọ́pìkì tí oṣù yìí yọ́ ma dúó lórí haqiqatul aini ala dawil kitabi wa sunna kí ni wọ́n ní àlàyé ìtumọ̀ ń pè ní hakika èdè lárúbáwá ni ṣùgbọ́n ti di yorùbá táwọn yorùbá wọ́n bá sọ̀rọ̀ ń gbà máa ní hakika tọ́rọ̀ bá kalẹ̀ dáadáa tó bá yé èèyàn yékéyéké tàbọ́ jẹ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ àwọn ojúlówó ọ̀rọ̀ àwa máa sọ pé hakika àṣídì lárúbáwá là ń fọ̀ bẹ́ẹ̀ náà lọ́jẹ́ nínú ìtumọ̀ èdè arabic náà tàbá ní haqiqatul ayn ìyẹn ni wípé ìjìnlẹ̀ àdìtú àwọn ìtumọ̀ tó kákò sábẹ́ gbólóhùn tí wọ́n ń pè ní al-ayn wọ́n ní ká túmọ̀ rẹ̀ làwọn yorùbá wá túmọ̀ pé àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kó lè bá ìwà dáadáa àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa tí wọ́n ń pè ní ojú a pè lójú lásán ojúkójú òun náà ni

tọ́já sí wípé ó ṣeéṣe káwọn èèyàn máa pe nǹkan ní tí ìsorúkọ ẹ̀ ó sì ṣeéṣe kí wọ́n máa pe nǹkan ní nǹkan wọ́n máa pe nǹkan ní orúkọ tí kìí sorúkọ rẹ̀ tàbí wọ́n máa pe nǹkan kan ní nǹkan tọ́já sí pé ọ̀tọ̀ lórúkọ rẹ̀ ọ̀tọ̀ lórúkọ tí wọ́n fún ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ gbọ́ yìí wọ́n ní haqiqatul ayn kí ni tí wọ́n ń pè ní ojúkójú nínú òfin Islam tàbí nínú al àti sunna anabiwa Muhammad sallallahu alayhi wa ẹlòmí lè máa wí pé kí wá lọ́wọ́ kàn wá níbi ká sọ̀rọ̀ ojúkojú nínú ẹ̀sìn lọ́mọ yìí kò sí tí ọ̀kan alukur'an nínú ètò ayé wa àti nínú ètò alìkìyàmà wa lọ́mọ pé kò sí nǹkan kan tí ọ̀kan ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ètò ayé wa àti nínú ètò alìkìyàmà wa ló bẹ̀ jẹ́ sí pé àwọn nǹkan tá àti expect pé ànábì ọlọ́run tó lè ráyè láti kọ́ àwọn àlè ó mọ̀ tó kọ́ wa sallallahu alayhi wa sallam wasallam yàmá ní ànábì ráyè ó tún kọ́ wa bá ṣe wọ tọ́ílẹ̀ kíláàsì níbẹ̀ tàbá fẹ́ wọbẹ̀ kíláàsì níbẹ̀ tàbá fẹ́ jáde báwo láti ṣe níbẹ̀ ọwọ́ wo la fi mú kínní ọwọ́ wo la fi mú tọ̀hún ẹsẹ̀ wo la jókòó lé lórí níbo la kọjú sí níbo la kọyìn sí ànábì tún ráyè ó tún kọ́ wa ní nǹkan yìí sallallahu alaihi wasallam ó yẹ ká mọ̀ yí pé kò sí nǹkan tí ń bẹ́nu gbèsè ayé wa tánàbí ò ní fẹnu kàn sallallahu alaihi wasallam nípa báyìí yíyà sí bí ọ̀rọ̀ yìí ó fi yé wa yí pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó kún kẹ́kẹ́kẹ́ fún gbogbo nǹkan ni ẹ lè bá àlàyé ń tá a fẹ́ sọ yìí nínú ẹ̀sìn mìíràn wọ́n kàn máa fojú gbára wọn ni wọ́n máa fojú ọ̀rọ̀ gbára wọn ni ànábì sì là á sallallahu alaihi wasallam yékéyéké fún wa alukurani náà mú wá fún wa ṣùgbọ́n ànábì fọ́ sí wẹ́wẹ́ fún wa sallallahu alaihi wasallam eléyìí yóò jẹ́ ká máa ma pàtàkì tọ́pìkì yìí nínú àwọn àǹfààní tá a máa rí jẹ nínú tọ́pìkì yìí tá a fi máa fọ́ pàtàkì púpọ̀ òun náà ni kama ìdáhàrù sunnati nabawiyya wa raddi riddiha ma'a tafnidi òun náà ni kama ṣàfihàn sunna nabi ká gbé sunna nabi lárugẹ látara pẹ́ pé ah, àwọn sunna tó ń sàlàyé ẹ fáwọn àwọn ṣéwùṣéwù ni a máa dẹ́rù àjẹ́ báwọn èèyàn ah, ah, àtàwọn sunna náà gbọ́ àwọn ká gbọ́ yìí ànábì gan lọ́sàlàyé àjẹ́ fún wa sallallahu alaihi wasallam àbí máa mọ̀ pé ẹ̀yìn ntẹ́yìn máa ń rò nípa súnà nígbà kan wípé súnà ṣòkòtò lásán lọ́mọ àti kíni irùngbọ̀n nǹkan tẹ́ máa ń pa súnà lásán nìyẹn lọ́mọ pé bí máa sọ̀rọ̀ àlàyé àwọn àdìtú ọ̀rọ̀ báyìí lábẹ́ ọ̀mbrẹ́là súnà yóò jẹ́ ká máa sọ fún wáyé wípé àà súnà sí kínú ọkọ̀jà bẹ́ẹ̀ súnà sí kínú yẹn ọkọ̀jà nípa báyìí eléyìí ni kókó àkọ́kọ́ tí a máa jẹ́ àǹfààní fún ahamiyat hadha ẹlẹ́ẹ̀kejì inú àwọn nǹkan tá a tún lè mú jáde láǹfààní tá a bá kẹ́kọ̀ọ́ yìí tán òun náà ni òun náà ni ká mú àwọn àgbọ́yé rádaràda àwọn àgbọ́yé rádaràdán àwọn àgbọ́yé tí ò tiẹ̀ bójú mu tí ọ̀bá làákàyè mu tó jẹ́ sí pé náà lọ́pọ̀lọpọ̀ àwa àwa tá a wà nínú community nínú environment wa yìí níta àgbọ́yé nìyẹn láti mú kùnú ọpọlọ wa ká lè bá a sáyé rí kálíbà tura wálẹ̀ kú níbi ìgbèkùn tá nàám ẹlẹ́ẹ̀kejì náà ni ẹlẹ́ẹ̀kẹta. bákan náà láti gba ogun lọ́gbọ̀n àwọn mùsùlùmí sílẹ̀ kú níbi àwọn àdìọ́kàn tó jẹ́ sí pé tí wọ́n bá kú sórí ẹ̀ ẹlòmíì lè kú kú gífà kọ́mọ́jẹ̀ mùsùlùmí níwájú ọlọ́run ọba torí pé wọ́n láwọn àdìọ́kàn tí ó da pẹ̀lú kíní tá a wí tá pè ní àlàyé nù yìí ojúkójú yìí àwọn àdìọ́kàn tó jẹ́ sí pé tí wọ́n bá ilé kú sórí ẹ̀ olúwa rẹ̀ okuku gífà náà ni gẹ́gẹ́ bí minhum man ya'taqidu mutlaq tasarruf ah, ẹlòmíì wà nínú àwa èdè ènìyàn táwọn wúwo mi mọ́mọ́ pọ̀ wà nínú ẹni tó wá náà ẹlòmíì kì ṣe pé súnà yìí tó bá wọn ṣùgbọ́n tọ́pìkì yìí lọ́dà ọ̀ láàmú pé wọ́n sá lọ gbọ́ ó sì gbọ́n tí ó yí ọ tí nàbí ní ẹlòmíì wà nínú wa tó jẹ́ sí pé tó ní pẹ̀lú tí wọ́n ń pè ní àjẹ́yìn àbí ojúkójú yìí ọlọ́run nìkan ni kò sí tí ò sí kíni tí ò lè ṣe wàá wà àlà kulli shay'in qadir ọlọ́run nìkan là á fi lè ń ròyìn ṣùgbọ́n ẹ̀dẹ́ èèyàn kankan tọ́lọ́run àtàwà ròyìn ẹ̀fẹ́ àlà kulli shay'in qadir kò sí ẹlòmíì ti láti ọkàn pẹ̀lú àwọn nǹkan tá a wí wípé kò sí nǹkan tí wọn ò lè dà bó bá fẹ́ fò ó lè fò bó bá fẹ́ wọnú omi ó lè wọbẹ̀ bó bá fẹ́ jẹ ó lè jẹ bó bá fẹ́ jalè ó lè jalè bó fẹ́ dúdú ó lè dúdú bó fẹ́ pupa ó lè pupa bó fẹ́ ga ó lè ga bó bá fẹ́ kúrú ó lè kúrú bó bá fẹ́ lóyìn ojú ó lè lọ láì láì wọ mọ́tò gbogbo àwọn èrò kódà wọ́n lè fò ó lè rọ̀jò wọ́n lè fò ó lè pààyàn ó lè jiyàn ó lè pè kẹ́yìn ẹni tó lóyún kọ́ máa kóyún rẹ̀ wálẹ̀ gbogbo àwọn nǹkan yìí ẹlòmíì ti ní fún nǹkan táwọn wí yìí bá sì lè kú sórí eléyìí ni èyí ṣe mùsùlùmí òdodo torí pé o ti wó tàwíìdù rùbùbíyà ni o ti wó lulẹ̀ ni naam. àwọn bẹnu wọn ti ń rò yìí pé ń bẹnu àwọn èdè ènìyàn tá láti ọkàn pẹ̀lú àwọn tá pẹ̀lú ojúkójú yìí pé wọ́n mọ̀ lágbára láti lè blọ́ọ̀kù nǹkan tó làwọn bá fẹ́ fún yàn yìí ah ẹ má fojú di wọn o ah wọ́n ń bí lébìmọ́ àrí sọ̀rọ̀ bọ́lọ́n bá fẹ́ fẹ́ nìkan ní nǹkan àwọn ìyá wọ́n lè sọ pé ọlọ́run fi sọ́dọ̀ má fún ma bọ́lọ́n bá sọ pé mi ò fẹ́ nìkan àwọn ìyá wọ́n lè jẹ́ àgbà lọ́wọ́ ọlọ́run ẹlòmíín lájọ kàndínlẹ́ fún yẹn tọ́ ọ bá kú sórí ilé ní káfíìrù ni ọ hmm, ara àwọn nǹkan yìí ní ó jẹ́ ká máa pàtàkì ká gbọ́ kínní yìí dáadáa nàám. bákan náà látara ètò yìí á dáwọn èèyàn padà sí pìlẹ̀ wa kí ni pìlẹ̀ wa òun náà ni àtàwhíd ká sí ọlọ́run ọba lẹ́yọ ká gbàgbára fẹ́ ń tọ́ lágbára ká mọ́ gbàgbára fẹ́ tí ò ní agbára ẹ̀yin náà mọ̀ pé ìjọba ayé tá a wà yìí kẹ́nìkan wá dìde láàrin wa bóyá lónìí báyìí kọ́ wá sọ pé òun ni executive governor of Ọ̀ṣun state kó sì máa wí káàkiri ayé kò lè lo wákàtí mẹ́ta tí wọ́n gbé ẹ̀ níjọba ayé nìyẹn báwo wá níjọba ti Allah subhanahu wa ta'ala kẹ́nìkan ọmọ bọ́lọ̀ ń ta kàngbọ̀n lórí ìjọba ẹ̀ kọ́ máa pé òun ní gbogbo nǹkan ẹ rí pé kínní yìí ó léwu púpọ̀ ká tawhid náà ni ẹ̀kọ́ yìí ó tún wa bákan náà eléyìí yóò tún dá wa padà pé ká mọ tí ń pè ní torí pé ńgbà bá ń lọ nínú ọ̀rọ̀ yìí torí rìn àjò ńlá ní rìn àjò rìn ní sókí náà yóò dá wa padà síbi Eh, torí pé tí kinní yìí bá ṣẹlẹ̀ gan ká ní pé ńgbà bá sọ̀rọ̀ ayín nù sílẹ̀ tán ọmọ pé ẹni tí ó bá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ máa àdúrà ṣe torí gbogbo alábùkátà àdúrà tá a bá ti lè máa àdúrà ṣe àlè bọ́m̀bẹ̀ o ẹ̀ẹ̀kọ́ eh, yìí ó jẹ́ ká mọ̀ pé a dá wa padà síbi nǹkan tọ́jú nǹkan ní solution òun náà ni ká máa àdúrà ṣe bákan náà eléyìí gan-an ni kókó pàtàkì jùlọ tá a mọ̀ lọ láàrin yìí àti gbogbo ẹni tí bá ń gbẹ́kọ̀ọ́ yìí òun náà ni wípé ìfòyà tí ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú àti bẹ̀rù bójó ìgbàndínìjìnì àìnífàlẹ̀ ọkàn tí ń dààmú ọ̀pọ̀lọ ẹlòmíì ò lè rìn ẹlòmíì ò lè jáde ẹlòmíì ò lè lọ kò lè lo nǹkan tó dáa ẹlòmíì kò lè sóò dáadáa kankan tọ́lọ́run ọba fún tí ò sì fi pamọ́ nítorí pé ẹ̀rù ń bà eléyìí yóò o wa kúrò níbi oko ẹrú dáwà àtòkò ẹrú dáwà ẹ̀kọ́ yìí ó ṣe kọ́ jẹ́ àǹfààní fún wa láti mọ nǹkan yìí bákan náà nínú àwọn nǹkan a gbéyẹ̀wò níjókòó tèní mo ní àwọn kókó tó wà ń bẹ̀ ó lé ní nǹkan bíi thirty two àbí àbí ká pé thirty three ṣùgbọ́n ní rẹ̀ kakọ́ ká lè ni pé àbáwọlé tá a sọ yìí òun náà ni limadha al-'aynu faqat min sa'iri a'dha'i al-insan kí ló fà á tó fi jẹ́ sí pé ojúkojú nìkan ló wà ààrí etíkétí sí ojú nìkan ló dáràn lára ọmọ ádámọ̀ yìí kí ló fà á gbọ́ yẹn ààrí múkímú ààsì rí ẹsẹ̀kẹsẹ̀ ààrí ikùn kíkùn ojú nìkan náà lásán gbọ́ pé ojúkojú ń bẹ o ojúkojú ń bẹ o etíkétí ò sí ni a mọ ẹ̀kọ́ eléhùn ìyẹn kókó ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta kí ni túmọ̀ tààrífù and definition àlàyé tẹ́ ń pè lójú gan ojú tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí gan àwọn alẹ́sàlàyé tẹ́ ń pè lójú gan àfi káyà sí bí ìpìlẹ̀ ojú èyí tá a fi ń rí náà yìí gan sẹ́mọ̀ ojú yìí ń sọ̀rọ̀ rẹ̀ yìí kì sojú yìí fi ń rí náà ojú kan lọ́tọ̀ ni ṣùgbọ́n lára ojú yìí fi ń rí náà náà ní kíni náà lọ́wà ìdí nìyẹn a sọ àlàyé tẹ́ ń pè lójú gan náà ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn kan tá a gbéyẹ̀wò láàrin yìí òun náà ni kí ni túmọ̀ ojúkójú gangan ẹ̀ kí ni túmọ̀ ẹ̀ gan ọ̀pọ̀lọpọ̀ wa ọmọ túmọ̀ ojúkójú yẹn a wá túbọ̀ síbò wa lọ ẹlẹ́ẹ̀karùn-ún àwọn kan gbéyẹ̀wò lónìí òun náà ni nazaratun fi badi'ati sun'illahi fi khalqil 'ayn káwò ní fẹ́rẹ́ńjógí káwò ní ṣókí àwọn iṣẹ́ àṣepé tí ọlọ́run ọba ṣe ṣàròjú iṣẹ́ àṣẹ pé tí ọlọ́run ọba tó ṣe sí àròjú ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn kẹta gbéyẹ̀wò láàrin òun náà ni náà ni pé gbogbo wa mọ̀ pé ojú kan tí èèyàn bá lójú kan àléébù ni fún rẹ̀ níbẹ̀ olójú kan kódà nǹkan gbọ̀ngàn tó bá lójú kan a mọ̀ pé àléébù ni tó ṣùgbọ́n ṣé tójú bá pọ̀ sí àpọ̀nlé níbi sẹ́yìn pé àwọn ẹni tí yàn bá lójú kan àbùkù ni tójú bá pọ̀ ju méjì lọ sápọ̀nlé níbi àbí àbùkù ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí ni àgbọ́yé kí ni ìtumọ̀ ojúkójú nínú àwọn nǹkan tó ṣíwájú Islam kí ni àgbọ́yé ojúkójú lọ́dọ̀ àwọn tí wọ́n yìí ṣe mùsùlùmí naam àwa pín yẹn síbi ọ̀nà márùn-ún a ṣàlàyé kí ni àgbọ́yé ojúkójú lọ́dọ̀ lárúbáwá ṣe mọ̀ pé a bá ń sọ̀rọ̀ báyìí ẹlẹ́mọ̀ pé ah Ah, yorùbá lájẹ ah, àwọn alárúbáwọ̀ lájẹ ọmọ irú àjẹ tiwọn lára náà ni eh, kí ni à ń pè lójú kójú lọdọ lárúbáwá tọ̀npá àwọn tí ìsìláàmù ti eh, lárúbáwá kánàbí tó dé wọn sọ mi gbọ́ ò kéde lárúbáwá tò ní o <laughs> eh, ọlọ́run ti fànàbì tún gbogbo bẹ̀yẹn ti ọlọ́run ó fi kòránì tó àdúgbò tí náà ti fún wa kí ni wọ́n ń pè ní ojúkójú lọ́dọ̀ lárúbáwá bákan náà kí ni ojúkójú lọ́dọ̀ àwọn Yahud kí ni kí ni tó máa jẹ́ lọ́dọ̀ àwọn Yahud kí ni tó máa jẹ́ lọ́dọ̀ àwọn Christian látara Bible àti eh, májẹ̀mú láìlẹ̀ àti májẹ̀mú titun kí ni wọ́n ń pè lójú kójú lọ́dọ̀ àwa Yorùbá àwa Yorùbá tí a ń lù tí wá fẹjú bí láti fẹjú ẹnu torí pàwọn alọ́kàn jù báyìí eh, kí lójú kójú lọ́dọ̀ àwa Yorùbá ìgbàgbọ́ Yorùbá sójú kójú eh, ẹlẹ́kẹsàn-án nínú àwọn àgbéyẹ̀wò tá a lónìí òun náà ni kí wá ní haqiqatul ayn wa ma'naha fil islam kí wá ní ìfọ̀síwẹ́wẹ́ àjẹgangan àjẹgangan nínú ẹ̀sìn islam nínú sharia islam naam ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹlẹ́kẹwàá ìyàtọ̀ tí ń bẹ láàrin ojú àti kèéta kẹ́nìmọ́nì ìyàtọ̀ tí ń bẹ láàrin ojú àyẹn ni àjẹ́ àtòní kẹ́nìmọ́nì kákó pè bá ń gan ìyàtọ̀ tí ń bẹ láàrin àjẹ́ àtòní kẹ́nìmọ́nì naam ẹlẹ́ẹ̀kọkànlá òun náà ni ìran táìpù ti ń bẹ́ fojú àníwá wọn láyìn ojú náà tó kó oríṣiríṣi hmm, ojú ìran tó pín sí aṣọ fún wa ẹlẹ́ẹ̀kejìlá náà ni kí ni túmọ̀ lèmọ́dà yàtúndò jìnnì ẹ̀ǹsì kí lọ́ba tó fi jẹ́ sí pé àlìjànú náà ń ṣe ó ń fojúkojú wo ọmọ ádámà ṣe mọ̀ pé ẹlòmíì kò tiẹ̀ mọ̀ pé ó sì bí ní tẹ́ńkù lójúkojú yẹn èèyàn nìkan ni bákan náà lábẹ́ ẹbẹ̀ náà á ṣàlàyé pé àwọn ojúkójú látara àwọn ẹranko kan ní pé àjẹ́ ń bẹ lára kíni lára àwọn ẹranko kan eléyìí náà àlàyé náà ni ẹlẹ́kẹtàlá òun náà ni atúnfẹ́ ṣàlàyé ojúkójú ọmọ èèyàn gan òun náà tún pín tá a pè lájẹ́ yìí òun náà tún pín sí mẹ́ta àtún ṣàlàyé yẹn náà fún wa nínú ẹ̀kọ́ náà nínú àwọn kókó tí a ó gbéyẹ̀wò nínú ẹ̀kọ́ tèní òun náà ni báwo ni ojúkójú nǹkan àjẹ́ nǹkan ṣe máa pitú rẹ̀ gan bó lójú nǹkan ṣe máa operate tẹ́mọ̀ pé ń bàbá gbọ́yẹ kó tó di bá débẹ̀ ní nǹkan ó ti yí wa dáadáa láti ṣẹ̀wá máa gbàgbọ́ yẹ bí ṣe operate kìí ṣe bí ṣe operate lọ́dọ̀ ti Yorùbá ní ti operate nínú sẹ̀ríà báwọn Yorùbá ṣe rò pé operate lọ́dọ̀ tiwọn kìí ṣe bẹ́ẹ̀ nínú sẹ̀ríà bákan náà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún àbí kókó tá a mú òun náà ni pé tí bá wọn ọpẹ́rẹ́tì lọ́wọ́ gan tójú ń bá wọn ọpẹ́rẹ́tì lọ́wọ́ ń bá wo ní ṣe ń communicate pẹ̀lú ẹni tí ń lọ bá gan gbogbo eléyìí náà gbọ́ mẹ́sẹ̀gì yẹn báwo ní ṣe ń lọ mẹ́sẹ̀gì tó bá fẹ́ pass báwo ní ṣe ń lọ sọ́dọ̀ ẹni tó bá jù sí. nàám sixteen ẹlẹ́ẹ̀kẹrìndínlógún náà àwọn akókó tá a gbé yẹ̀wò òun náà ni ìmọ̀ ayé òde òní ó fi àwọn nǹkan yìí rinlẹ̀ fún wa nípa ojú gan fún ara rẹ̀ ẹ̀ agbọ́n yẹn náà táàyè bá gbà wá débẹ̀ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún seventeen wọ́n ní ká tiẹ̀ wo ohun tí kílà ṣe pọ̀ tí ń bẹ láàrin ojú àti magnet magnet agbérin kí ni ń bẹ lára àsìkò àwọn méjèèjì eighteen ẹlẹ́ẹ̀kejìdínlógún wọ́n ní ká ṣàgbéyẹ̀wò yí pé àwọn kan ṣàṣejù wọn ò tiẹ̀ wàá túmọ̀ ojú mọ níwọ̀n abágbára rẹ̀ ṣe mọ wọ́n ti gbé kọjá ààlà rẹ̀ ọ wá sọ wọ́n dìdàkudà kalẹ̀ ẹlòmíì bọ́bá lówó kò lè ná mọ́ bọ́bá nímọ̀ kò lè ná mọ́ bọ́bá lálàáfíà kò lè sóò rẹ̀ fàyè mọ́ torí pé àgbọ̀yítọ́ gbọ́n pa ojú yìí ó ti dẹ́rù bá kọjá wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ kọjá ọmọ tí ó ti mọ́ twenty ẹlẹ́ẹ̀kọkàndínlógún nineteen àsìkò tí mẹ́láàrin àjẹ́ àti kádàrà ojúkójú àti kínni àti kádàrà á náà yẹ̀wò bákan náà twenty àṣepọ̀ tí ń bẹ láàrin ojú àwọn àjẹ́ àtàwọn òpìdán àṣepọ̀ tí ń bẹ láàrin àjẹ́ àti kíni àtàwọn òpìdán àwọn aláwo àwọn oló àwọn alásàsì àṣepọ̀ tí ń láàrin agbìyàn náà yẹ̀wò twenty one ẹlẹ́kọ̀ọ́kànlélógún òun náà ni ìjẹ́ ní kèfèrí gan lè lájẹ́ tí ó fi wá máa dààmú mùsùlùmí bí sẹ́mọ̀ pé a ti parí pé mùsùlùmí àti mùsùlùmí wọ́n lè lájẹ̀ síra wọn kọ́ máa dààmú ara màá sí kèfèrí náà lè lájẹ̀ kó sì kápá láti máa dààmú mùsùlùmí bí. èrè náà àlàyé bákan náà sábà tiẹ̀ ń sọpá jẹ́ sáfọ́jú lè jájẹ́ tọ́pìkì mi ìtòlélẹ́ náà kókó mi náà tẹ́lẹ̀ náà tó náà lè máa ọpẹ́rẹ́tì sẹ́wọ̀n pé ojú là ń sọ̀rọ̀ rẹ̀ kò sá lójú tiẹ̀ lójú tó náà lè máa ọpẹ́rẹ́tì bó ti wà na náà tẹ́lẹ̀ náà náà bákan náà bákan náà nọmba twenty two hali ayinu lè fojú ara kó ara yẹn ni pé ojú tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí wọ́n fi wúra rẹ̀ kó fi ṣe ààrẹ létí kó fi ọpẹ́rẹ́tì orí ara rẹ̀ eléyìí náà á gbìyàwó fi mọ̀ pé kálukọ́ sọ́ra kálíbà àmọ́ ẹlòmíì ní rẹ̀ ṣe twenty three number twenty three àwọn tá òun náà ni ǹjẹ́ láàlẹ́ dá ojú padà sọ́dọ̀ olójú padà ni fi fi ntọ́ wà bẹ́ẹ̀ nínú sẹ̀ríà àmàgbọ́n yẹn náà ọ̀rọ̀ Quran ọ̀rọ̀ àwọn onímọ̀ láàmà gbé wá ń bẹ̀rù twenty four number twenty four kọp ẹlẹ́ẹ̀kẹrìnlélógún náà àwọn kọ́kútà gbéyàwó àìnú kọ́dìlà ayá àrífò nàfṣà ẹni tó ní ojú lára yìí tọ́lá jẹ́ yìí ọmọ lè má mara rẹ̀ kódà òun gan ni ìpìlẹ̀ wọ́wọ́lẹ̀ asù àmà sàlàyé lé náà ẹlẹ́ẹ̀kẹ́ ìdọ́gbà òun náà ni ayéhùmá aljínú wal ins akitaro àyìnà ta lọ́lá jẹ́ jù ṣé èèyàn lọ lájẹjù ni àbí àlìjànú àtúmọ̀gbọ́n yẹn náà twenty six ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n òun náà ni àìnú ayéhìmá àbọ̀rù tá a bá tiẹ̀ wàá gbà pé àlìjànú lájẹ èèyàn náà lájẹ èwo lójú rẹ kó sùtà bá ní jù èwo ní tiẹ̀ lágbára jù èwo ní ọ̀pẹ́rẹ́tì jẹ nìkan lọ́nà ẹ̀hún tiẹ̀ léwu pọ̀ jù àgbọ̀n náà yìí twenty seven ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n òun náà ni àkíkọ́tù làyín kama jaa fil Koran, bó ti rẹ̀ pé a ti lè ń síwájú tá a bá ń kẹ́kọ̀ọ́ lọ padà òun náà ni kí ni àwòrán tí al-Qur'an tó fún ojú gan fún ara rẹ̀ so twenty eight òun náà ni kí ni àwòrán tí sunna nabi sallallahu alayhi wa sallam tí wọ́n fún ojú gangan fún ara rẹ̀ àwọn àbọ̀sí twenty nine òun náà ni àwọn ìṣẹ̀lẹ̀ ayé tá à ń rí tó jẹ́ sí gbogbo yín náà lẹ́ẹ̀dà sí bó ti rẹ̀ pé yẹn gan mo fẹ́ fi bẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ayé tá à ń rí tí gbogbo wa náà fi gbà pé bá àti ẹ̀ka àyà alukur'an tá a ka hadith anabi gbogbo wa náà gbà pé àjẹ́ ń bẹ bẹ́ẹ̀ náà ni ojúkojú sí wa. nọ́mbà tẹ́tì tí í ṣe ọgbọ̀n òun náà ni àwọn kámọ̀ tako pé kò sí ti ń jàjẹ́ kò sí ti ń jojúkojú àwọn náà sì ní àwọn náà náà àwọn mùsùlùmí náà ni o mọ̀ kí lórúkọ wọn ó ń bí díà làmà wọn sí àwọn náà ni mọ̀ tẹ́tì là àmọ̀ gbọ́n yẹn náà thirty one tí ìtọ́lọ́ kankanlélọ́gbọ̀n òun náà ni àṣìbáàbò òkú ìlàáyìn ó pàtàkì kókò yìí náà pàtàkì púpọ̀ kí ni máa fà á tí ojúkójú fi máa wóyàn kí ló máa ń fà tí nǹkan ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ tí fi máa ń ṣẹlẹ̀ sí èèyàn látara ojúkójú àwọn yìí naam nàmbà thirty òun náà pàtàkì púpọ̀ òun náà ní parí ẹ̀ òun náà ní báwo ṣe mà ah ojúkójú ló wò wọn pẹ̀lú Ah, ojúlówó ọ̀ o kí láàfin tọ́jú rẹ nǹkan sẹ̀ríà láàfin tó kíni láàfin tọ́jú rẹ eléyìí ni àwọn kókó ẹlòmíràn máa wò wípé kókó tẹ ẹ̀ka yìí kò sọ́nà àbáyọ ńbẹ wọ́n ní tọ́pìkì míì fọ́nà àbáyọ ìwọ náà wo ń ta kàkálẹ̀ yìí gan sáà lè sọ́tọ́ níbi tá a wà lẹ́yìn báyìí so àtọ́ àmà sọ̀rọ̀ àbáyọ kí lọ́nà àbáyọ fún gbogbo ẹnikẹ́ni tó bá ní àdánwò yìí wọ́n ní tọ́pìkì míì fún òun lọ́jọ́ iwájú padà fún tó jẹ́ sí pé àmà mà mo ti sọ fún ọ yìí pé tí wọ́n bá sí ń jọ náà ká sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká tún practice yẹn ká tún mú ẹnìkan tó jẹ́ sí pé pọ́pùlà pẹ̀lú pé ń ṣe rúkìá dáadáa yóò tún sọ́pọ̀tì wa tó yẹ sí gbogbo ẹni tó bá àtẹ́ǹdì jọ náà yóò kọ́ tíọ́rì yóò tún kọ́ practical lọ lé jọ náà bí ní láì ta ìyẹn làwọn fẹ́ dàpọ̀ ọmọ ilé nípa báyìí á bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà ní lẹ́sẹẹsẹ káyà bọ̀ wá ń yàká lẹ́dínà wọ́n ní ما سمعوا به ويقولون إنه نعم ẹ̀kọ́ àkọ́kọ́ tó jẹ́ kókó ẹlẹ́ẹ̀kejì tá a máa yẹ̀wò lénìí torí alákọ̀ọ́kọ́ yẹn mo ti ṣàlàyé ẹ̀ fún wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀nà limada al-aynu faqat kí ló fà tó fi jẹ́ sí pé ojú nìkan ni à ń sọ̀rọ̀ rẹ̀ lára oríkèé ọmọ ádámà nígbà tó ìtọ́ wà níta ń là wá rí ní ti ń bẹ nínú kọjá èyí ti ń bẹ níta mọ́tọ́lọ́ ń dá wa yìí gbogbo oríkì tí wọ́n bẹ lọ́rọ̀ ara wa níta yìí àwárí kankan ń bẹ tí wọ́n ń gẹ́gẹ́ bí operation ti ń jáde látara ojú kí lọ́fà tó fi rí bá ní wọ́n ní làálàhù. làálàhù bí sábà tí wọ́n wọ́n ní tí kì í bá ṣe pé bá a bá wò ó lọ tá a bá wò ó bọ̀ á ṣàkíyèsí pé gbogbo oríkì tọ́lọ́wọ́n bá dáa fún wa làálà òun náà ni o làálà là ń sọ bọ́yá ẹnìkan ò tó bẹ́ẹ̀ kọ́ pé dáadáa iná lọ́fà ìpè bọ́yá ń tọ́fà ni pé nìkan náà lórí kíkan ṣoṣo tí ń bẹ lára wa tó lómi nínú ó ní àwọn omi ẹ̀sánú tí sì máa ṣe kí ni wà á nà hu yadur òun náà sì ni máa yí níyì kú yìí tí máa yà yàn lẹ́nu bàbá wojú nìsín bàbá fẹ́ yí nìsín ó lè yí òkè ó lè yí sálẹ̀ ó lè yí ẹ̀gbẹ́ ó lè yí sáàrin kódà ó lè ṣe bí ẹni pé òun wo èèyàn báyìí tó sì wò ọ̀tọ̀ níbi tó sì ń wò wọ́n ní ojú nǹkan nítorí pé ń yí kiri ń ó sì ṣe kọjá sí pé torí ẹ̀ lọ́lọ́run fi fún ní agbára ó lè yí káàkiri ó tún lómi nínú ó wá dàbí kinní kan tí wọ́n fi máa dábàá lọ sí dábàá lọ sí scan eh, tọ́ba dé àwọn supermarket ńláńlá kọ̀ọ̀kan gan rọ́bà o ó rí i pé tọ́ba ara nǹkan tán kò ní ìdí fún ẹsẹ̀ máa bọ́ kọ́lẹ̀ machine yẹn wọ́n kàn tẹ̀ lára báyìí yóò tẹ̀ fún price yóò tẹ̀ kọ́ sínú computer direct tọ́ba wo náà kinní ó rí i pé bí ojú náà ni ẹ̀ẹ́n kinní yìí ó lágbára láti mú nǹkan láti ibì kan sí bíbáyìí tí kì bá ṣe bẹ́ẹ̀ báwo la ṣe ń fi rin tó jìnnà sọ ọmọ pé nǹkan kan wà ń bẹ náà ti ń tí ń fa ń tọ́wà lọ́ọ̀kan tó bá fi ní tí fi ń fa nì kíní yẹn ó lè rìn láti ibi tá a wà lọ sí bòmí bóyá náà lọ fà apá ibi tó bá gbé sí náà lọ́mọ ọba gbọ́wọ́ rẹ bí ò lè sọ pé a mo ti gbé sí ọ nítan àbí málàmù kan lójú kan wájú mi àfáà kan nìyí lọ́ọ̀kan àbí kí n fi mọ gbọ́wọ́ sórí tébù báyìí ẹni pé a mo ti gbọ́wọ́ sọ́sẹ̀ rẹ̀ ṣé ẹ gbà bẹ́ẹ̀ sọ ọlọ́wọ́ mi lẹ́sẹ̀ rẹ̀ àfáà kò sí ń bẹ̀ ṣùgbọ́n ojú mi ń bẹ lára rẹ̀ bí mo ti ń wọ̀ yìí onìkan eh, náà lóríkèé tó lè rìn káàkiri tó lè rìn káàkiri bóyá tábàbí yìí lọ́lọ́wọ́n bá ti fún ní agbára yìí náà eléyìí ó jẹ́ ká mójútó ojú wa dáadáa ká sì máa sọ níta máa fi wò ká sì sọra nípa rẹ̀ òun ló dùn dẹ́ṣẹ̀ jù òun náà ló sì dùn sin ọlọ́run ọba jù òun ló dùn dẹ́ṣẹ̀ jù òun náà ló dùn ṣẹ ọlọ́run ọba jù ká sọra láàrin dáadáa náà kókó ẹlẹ́ẹ̀kẹta òun náà ni tàrífù láyìn ìtumọ̀ ojú gangan fúnra rẹ̀ àwọn ìtumọ̀ tí ń bẹ́ ń bí báyìí a lè ṣàǹfààní ń bẹ̀ tó nǹkan torí pé kìí sáwọn akẹ́kọ̀ọ́ mímọ̀ ní gbogbo ẹni tó jókòó majority wa olùgbàgbọ́ yé ẹ̀sìn ni wa olùfẹ́ràn ẹ̀sìn ni wa àìsí akẹ́kọ̀ọ́ mímọ̀ láàfin mímọ̀ yà lọ síbi táwọn onímọ̀ sọ nípa ojú ṣùgbọ́n ẹ̀rọ ọmọ pé tí wọ́n bá ní àínú ojú wọn a máa lò fún àwọn ìtumọ̀ tọ́pọ̀ dáadáa ẹnu tí máa yà fún àná nìyẹn ìtumọ̀ àkọ́kọ́ òun náà ni kí wọ́n a máa lò fún ojú gbangba tá a fi ń rìnà yìí ẹ̀yìn bá ní àdá ẹ̀yìnù ojú tá a fi ń rìnà àlètúmọ̀ ẹ̀bẹ̀ ẹlẹ́ẹ̀kejì alẹ́pẹ́ ní alimáàù omi nígbà tí mo ń ronú sí títúmọ̀ ojú lómi yìí mo rò pé àà ó sì jọ bẹ́ẹ̀ náà ojú nínú àbójú olómi nínú olómi nínú àmọ́ túmọ̀ omi ní ojú a máa ń pe omi ní àyínú pé omi a máa ń pe ní àyínú ṣùgbọ́n máa ń pe omi ní ojú ní èdè Yorùbá o tọ́wọ́n àti ìbá o wọ́n ti láà lè pe omi ní ojú kìí ṣe báwọn kò dé lẹ́fún yẹn èdè lárúbáwá mọ̀ ń sọ fún wa lọ́wọ́ ẹ wọ́n ní àlẹ́ àyínú a lè sí omi àlẹ́ àyínú a lè sí ojú tá a fi ń rìnà ẹlẹ́ẹ̀kẹta náà àwọn àtúmọ̀ rẹ̀ tọ̀lé à àmọ́ lójú fún ss àwọn alálàmí eh, àwọn tí wọ́n máa ń ta àfihàn nǹkan àwọn tí wọ́n máa ń ẹ máa wádìí nǹkan ẹ máa ń fẹ ní lábẹ́lẹ́ lábẹ́lẹ́ lábẹ́lẹ́ àwọn cid àmọ́ ń kúrò ní tiasus. bákan náà ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà la fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lónìí òun náà ni alhassad àmọ́ túmọ̀ ojú sí pé ẹlẹ́gàn eh, náà làwa túmọ̀ sí ojúkójú ní èdè yorùbá náà eléyìí bá nù. ẹ rí àwọn lárúbáwá máa sọ pé rìn tàrọ̀rọ̀ jùlá ó fojú tí ọ̀dà yẹn ó fojú bá tiẹ̀ jẹ́ ó fojú ẹlẹ́gàn wo ó sì kó bá ìyàfẹ́ òpin máa ń lo àyínú fún ojú ẹlẹ́gàn náà kí ní ìtumọ̀ kókó ẹlẹ́ẹ̀kẹrin kí ni ìtumọ̀ ojúkójú gangan ojú ẹlẹ́gàn yìí òun náà ni wọ́n fẹ́ kẹ́ farabalẹ̀ láàrin ìkẹgbẹ́ yàrá òní sihamun takhruju min nafsi alhasidi nahwa almahsud walma'in tusibuhu daratan wa tukhti'uhu daratan ìtumọ̀ ẹgbọ́ ìtumọ̀ ẹ̀ ní sókí onáà ni wọ́n ní tí wọ́n ń pè ní ojúkójú ibi tá máa ma ibi ṣubú nìyẹn láwa Yorùbá yìí torí màá ju kẹsàn sí wa ẹ dákun mọ́ fẹ́ kẹ́ kọ́pẹ́rẹ́tì o bó bá ti ṣe rí náà ní ká ẹ ṣe sọ́ra rí wọ́n ni ìtí wọ́n ń pè ní ojúkójú òun náà ni siham siham òun náà ni ọfà kan ọfà ni wọ́n ọfà ni ojúkójú dáńpẹ̀ ojúkójú ẹlẹ́gàn wọ́n ọfà kan ní tí máa ń jáde láti inú ẹ̀mí kìí sojú ní jáde ọfà kan tí máa ń jáde láti inú ẹ̀mí inú ẹ̀mí ẹ̀ ló ti jáde torí ẹ̀mí ni ó produce yọ ọ̀fà ojú ni ó wà lọ operate wọ́n tí ẹ̀mí bá ti gbé wá láti inú ẹ̀mí báyìí bí á kó sì bàjẹ́ fún báyìí ó ti fẹ̀mí ronú tàbí ẹnìkan tó da á ah, kó sì má da mọ́ báyìí bá ti fẹ̀mí ronú ẹ̀mí ni ó gbé jáde wá àwọn ẹni yọ wa máa ka tàrífù kí n gbọ́ yóò wá bọ́ sínú ojú ó ti sá lọ yóò wá gba inú ọkàn jáde inú ẹ̀mí jáde yóò wá lọ síbi ojú ẹni tí ń pẹ̀gìn ènìyàn yóò wá lọ straight ojú ó wá fi wo ẹni tá a fẹ́ kí àdánwò ọba nahwa al-mahsud ìgbà mi máa wà yóò bá ìgbà mi máa wà kò ní bá ìgbà wo ni ọmọ bá a máa gbọ́ yẹn náà tó bá yà báwo ni òní máa bá àtùmọ̀ àgbọ̀nà tẹ́rù òfin gbọ́dọ̀ báwo nìyẹn èyí tí gbogbo ọlọ́fà lọ́fà rẹ̀ lọ ibi tó yẹ ọ lọ ah, wọ́n bá lẹ́kọ̀ọ́ ń gbà míì ó lè yàbò míì lọ ó sì lè padà wá bá padà bẹ́ẹ̀ so iná ni ló fi jẹ́ pé ìtumọ̀ tí wọ́n ń pè ní àjẹ́ ìpìlẹ̀ lọ́gbọ̀n níbi tó ti máa ma àṣírí Yorùbá pé ah, àṣírí Yorùbá àṣírí wa ò bò ànábì ti fi àlùkùránì àti súnà ó ti fi tó àṣírí wa síta tí kì bá ṣe bẹ́ẹ̀ inú pálapàla làwọn náà kù sí rádaràda tí wọ́n fi ba gbogbo ọpọlọ àwọn èèyàn jẹ́ ọ̀ tí mo ń tẹ́ǹpẹ̀ lójú bá ní nínú ẹ̀mí ni ọfà yẹn ò ti jáde yóò wá gba inú ọkàn já inú ẹ̀mí jáde yóò wá lọ bọ́ sójú ẹni burúkú tó bẹ́ẹ̀ ti yóò wá fèsì yóò wá fèsì ẹni tó bẹ́ẹ̀ ti aburú yẹn fún tààrà ó lè bá ń gbà míì ó sì lè má bá ń gbà míì ìjẹ́ǹpè ní àìnùn ojúkojúnù èyí táwà lọ òun náà ni wípé káwo bọ́lọ́wọ́ bá ṣe dá àwọn ẹ̀dẹ́ ènìyàn náà kò sí nǹkan tọ́lọ́wọ́ bá dátọ́ lẹ́mìí tí ò fojú sí lára ọ̀nbẹ nínú wọn tó jẹ́ sí pé ojú kan náà ni ọ̀nbẹ nínú ẹ̀dá tọ́lọ́wọ́ bá dá ojú méjì ó sì ń bẹ nínú ẹ̀dá tọ́lọ́wọ́ bá dá ojú méjì lọ àwọn ò ní pé mẹ́ta ni mẹ́rin sọ̀mọ́sájú ojú méjì lọ náà látara bẹ́ẹ̀ inú ẹ̀dà tọ́lọ́mọ bá tó fojú kan sí lára tá a fi mọ̀ pé àléébù ní kójú kan wà lára ènìyàn òun náà ni màṣẹ́hù dajjal gbogbo àwọn náà mọ̀ màṣẹ́hù dajjal anábìnrin innahu a'war ana wa rabbukum laysa bi a'war anábìnrin màṣẹ́hù dajjal lé olórí burúkú olórí gbogbo yẹn kùndàrú ọkùnrin tí ó wà lópin ayé yẹn tí ó wà dáàmú àwọn ìbáyé yìí olójú kan mọ̀ ànábì wa ní ọlọ́run ọba tó sì dá yín yìí kì í ṣe lójú kan o subhanahu wa ta'ala ṣe ojú kan ni masiru dajjal ni so àléébù lọ jẹ fún ní tí gbogbo ẹni tó bá lójú kan kálọ̀ máa pé ẹ̀dá tó lọ́n bá dá tó bá fojú kan sí lára àléébù ń bẹ lára ẹ̀ àwọn ọlọ́run sì ń dáwọn ẹ̀dẹ́ ènìyàn torí oríṣiríṣi àwọn information ni wá látàwọn ilẹ̀ òkèèrè màá mọ iye àwọn èèyàn tẹ́lẹ̀ pé lójú kan ni wọ́n ń gbọ́ ọlọ́run tó wá dá àárín gbogbo ló gbé ojú rẹ̀ yìí ẹ̀yin ò tí ì rírí máa rìn káàkiri lọ́ba rìn kiri ayé ó rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò da ó sì ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó da náà láyé olójú kan àárín gbogbo ọlọ́run bá gbójú kò sí lẹ́gbẹ̀ẹ́ kò sí lẹ́gbẹ̀ẹ́ ọkàn náà tí èèyàn bá ti rí báyìí yóò ti máa pé tó eléyìí lágbára kò sí míìnì wípé abàmì èèyàn ni torí pẹ́lú mẹ́rin wá torí ilé ilé ni wọ́n máa sá fún ni níbi ah, àjẹ tiẹ̀ ó ní agbára o. <laughs> olójú kan à àjẹ́ olójú kan àwọn lágbára ju àjẹ́ olójú méjì lọ tí wọ́n tún mẹ́ sí tó náà gẹ́gẹ́ bí táwa wílẹ̀ kan tí yàn bá wá lójú ju méjì lọ ṣé àpọ́nlé wa ni bí nígbà tó jẹ́ sí pé olójú kan àbùkù ni olójú méjì àpọ́nlé ni tí yàn bá wá ní ju méjì lọ sápọ̀nlé tó tún ju àpọ̀nlé olójú méjì lọ ìdáhùn ni pé kì í sápọ̀nlé gbogbo ẹ̀dá tọ́lọ́run dá tó fún jojú méjì lọ àbùkù náà ló ń ná kì í sápọ̀nlé ṣùgbọ́n lọ́n dá wọn kí ló fà á ọlọ́run ní wàlàkọ́dì karramna bani adam wa hamalna ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا nípa àjẹ́ àbí ojúkójú before kí ìsìláàmù tó dé àti lẹ́yìn ìgbà tí ìsìláàmù dé náà ṣùgbọ́n táwọn onítọ̀hún takú páwọn òṣè ìsìláàmù àgbọ́yé rẹ̀ lọ́dọ̀ wọn náà láfẹ́ bọ́ eléyìí ṣe pàtàkì púpọ̀ bẹ̀ láti yà sínú ilẹ̀ Yorùbá ń bẹ̀rẹ̀ jahiliyatul arab before kí ànábì wa before kí ànábì wa ó tó dé sallallahu alaihi wa kí làgbọ́yé ojú lọ́dọ̀ wọn àwọn náà lájẹ̀ẹ́ wọ́n sì ní mèrè ọ̀rọ̀ pé yorùbá náà ní pín bá ní pé ọ̀tọ̀ ló só ọ̀tọ̀ ní àjẹ́ lọ́dọ̀ àwọn lárúbáwá ìtumọ̀ àjẹ́ àbí àgbọ̀yé àjẹ́ lọ́dọ̀ wọn kò burú já ìtó àgbọ̀yé àjẹ́ lọ́dọ̀ àwa yorùbá níbà sẹ́mọ̀ pé ìsìláàmù sì dọ́dọ̀ wọn àwọn náà mọ̀ tó máa jẹ́ ṣùgbọ́n àgbọ̀yé tí wọ́n mọ̀ sàn bí wọn bá gbé yẹ̀wò ìyẹn mọ̀ kọ́ yàtọ̀ púpọ̀ kí ni ìtumọ̀ àjẹ́ lọ́dọ̀ tiwọn àwọn gbà pé àjẹ́ ojú lọ́wà àwọn gbà pé àjẹ́ ojú lọ́wà àmọ́ àwọn Yorùbá àgbà pé àjẹ́ ojú lọ́wà àwọn kọ̀ọ̀kan lè gbà pé díẹ̀ díẹ̀ ń bẹ lójú ṣùgbọ́n kì í sojú gan ni ìtumọ̀ àjẹ́ lọ́dọ̀ tiwa ẹ̀rí pé tá bá pè lójúkójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò lè mọ̀ láti túmọ̀ ẹ̀ pé àjẹ́ lọ́dọ̀ àwọn lárúbáwá kí Islam tó gbà pé ojúkójú wà ṣùgbọ́n kí ni túmọ̀ tí wọ́n fún wọ́n gbà pé yìí máa ṣẹ ní gbogbo ìgbà ni sẹ́yìn màpín nínú definition tí wọ́n fún wa tẹ́lẹ̀ yípi tójúkójú bá wé ènìyàn ó lè ṣẹ ó sì lè máa ṣẹ bákan náà lọ́dọ̀ àwọn lárúbáwá wọ́n tún gbà pé kójúkójú ó tó lè wà èèyàn ó ṣiṣẹ́ kan kó tó di pé yóò tó ní àìjẹ́ lára irú iṣẹ́ tí wọ́n máa ń sábà ṣe ni pé wọ́n máa ń fẹ́ ibi para wọn wọ́n lè dín èèyàn mọ̀lé pé ọyá ẹja tì mọ́lé fúnjọ́ mẹ́ta kọ́mọ̀jẹ̀ nǹkan kan èèyàn máa fi ibi pa ipe ọfẹ lájẹ lójú tí wọn fẹ́ kó operate wọn ò ní jí orí nǹkan kan nígbà tí wọn ti tì máa lé fún jẹmẹta ni ìlẹ̀kùn tí wọn bá sí báyìí nǹkan tí wọn fẹ́ kó kó rí yẹn náà ni wọn jẹ kó kọjá wájú ẹ wọn wà pé kó wò kó sì sọ nínú ọkàn yìí pé kíkiní yìí ó sì kíni kó bàjẹ́ àjọ kan tí wọn ni wọ́n fi máa ń mọ́ra wọn pé ẹlòmíì máa ń lọ fíbi para rẹ̀ nítorí pọ́fẹ́ ṣe sùtàfẹ́ nìkejì ibi ká jẹ́ ojú òun ó lè bá jẹ́ ojú àjẹ́ ẹ̀rí òun ṣe kálówà alówà ọfẹ́ gòkè ọfẹ́ digínì àjẹ́ ó ti gba àwẹ̀ àwẹ̀ ìdí àjẹ́ bó ṣe rí lọ́dọ̀ tí wọ́n wọn ọ̀fẹ́ lójújù bá ń lọ máa wo tiwa o máa wo ń tó ẹ jẹ́ kábọ̀ sọ́dọ̀ àwọn Júù àtàwọn Nàsárà bàbá wọnú májẹ̀mú láíláí májẹ̀mú láíláí Deuteronomy àti Exodus ní ti májẹ̀mú tuntun àárí wọn bí wọ́n ṣe sọ ti wọn náà nínú Deuteronomy kan tó kà á ó rí i àwọn wọn ọ̀gbọ́yé Eh, ọ̀rọ̀ àjẹ́ yìí sọ̀rọ̀ ọ̀ká sọ àyà kan afa àyà kan yìí àjẹ́ a fi ọ̀rọ̀ gbólóhùn hadisi kan tánàbí kan sọ a sì gbàgbọ́ yìí àjẹ́ kì í ṣe bẹ́ẹ̀ a ní ìdí káfọ́ bí wọ́n ti sọ tí wọ́n sókí náà kò fẹ́ yé èèyàn gan dáadáa wọ́n sá dà pọ̀ mọ́rọ̀ jẹ́ sí pé ó rí wípé àgbọ́yé Yorùbá bàjẹ́ ní fi ń ṣàlàyé àjẹ́ nínú chọ́ọ̀chì kìí ṣe àgbọ́yé báíbù mọ́jẹ̀mú láìláì mọ́jẹ̀mú ti fi ń ṣàlàyé àjẹ́ nínú chọ́ọ̀chì kí lọ́fà tó fi rí bá wọn torí pé wọn ò rí ibi tí wọ́n ti rálàyé ẹ̀mú jáde àbùkù wa ni fún àfà orí burúkú pátápátá ayé àti tọ̀run ní fún àfà kọ́ máa ṣàlàyé àjẹ́ fáwọn èèyàn kọ́ wa máa sọ ti ilẹ̀ Yorùbá ìfáwọn ànábì sì fọ́ sí wẹ́wẹ́ fún wa sọ́nà lọ́wọ́ náà àwọn ẹjú tó ti rí ọ̀yà. sọ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun náà ni àwọn tí wọ́n ní ẹ̀mí òkùnkùn wọ́n máa ń pa ọ̀fọ̀ ẹ̀rọ nǹkan ẹ̀ wọ́n máa ń pa ọ̀fọ̀ sẹ́gbẹ́ ti dàpọ̀ àjẹ́ yàtọ̀ sí yẹn àjẹ́ ó dà pé definition sì mú wa ní definition àwọn babaláwo definition àwọn ológun àwọn àwọn nǹkan ní sọ ayé àtúnkà o wọ́n tún máa ń bókù sọ̀rọ̀ àti àdúgbò kan tí wọ́n bá ń pè ń bókù sọ̀rọ̀ àti inú báìbù mọ́ tí mo pè jáde bókù sọ̀rọ̀ bóòlù yẹn ti náà bókù sọ̀rọ̀ nínú Islam anabi wa Muhammad sallallahu àwọn nìkan ní abókù sọ̀rọ̀ nígbà tí wọ́n sì ń bókù sọ̀rọ̀ níjọ́ tí wọ́n ń bókù sọ̀rọ̀ gbogbo sàbí lọ́tàkù torí pé wọ́n gbà pé ìpìlẹ̀ ní pé ká má bàa òkú sọ̀rọ̀ kánàbí ò tó wá sàlàyé fún wọn yí pé wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ ní tí mò ń sọ yìí ju ntẹ́yìn ń gbọ́ lọ sẹ́yìn pé àwọn onímọ̀ kí wọ́n sọ pé eléyìí min khususiyati rasul nínú àwọn nǹkan tá a special lẹ́ẹ̀dẹ̀ ànábì lásán ni sallallahu alaihi wasallam ẹ̀dá kan ò lè fókùn sọ̀rọ̀ ìyá àgbẹ̀ lọ jókòó òkú kó jí ìrọ̀lẹ́ jí jáde bẹ́ẹ̀ nìkan bá kú tí wọ́n ní jókòó kan jáde kì í sókun lójì àlìjánu lọ́dá yín lòun kì í sókun yẹn tàbá ti fẹ́ tó àṣírí rẹ̀ ẹ béèrè kwẹ́sàn lọ́wọ́ àlìjánu dáadáa ẹ rí i mistake torí pé kò lè máa àṣírí òkun dáadáa náà nípa báyìí eléyìí sọ́bẹ̀ ọ̀hán ò tí ì gbà. Hmm. òkú ara ẹ̀rì wọ́n ní ó pe àwọn àjẹ́ ní òkú ara bóyá ẹni tó fẹ́ sọ́mọ̀ yẹn ni pé wọ́n yìí sára yìí wọ́n yìí sẹ́gbẹ́ ti kú láyé o tàbí òkú ẹ̀mí ń bẹ òkú ara ń bẹ bóyá àwọn yìí ṣàlàyé bóyá wà náà sí màánú òfin Islam ẹni tí bá ń ṣe tí ò dára lórúkọ rẹ̀ òkú ni wọ́n túmọ̀ pé ẹni burúkú ni ni wọ́n sì sùn mọ́kànlá yìí wà òkú arápọ̀ gbogbo ẹni tí ìṣàjẹ́ náà nínú àgbọ́yé wọn yìí tí ọba ti ṣe tọ́lọ́wọ́n ọba kí ló kọ rẹ̀ òkú náà ni báwo láti wá differentiate láàrin àjẹ́ àti ẹni tí kìí ṣe àjẹ́ láàrin wọn ò tàmọ́lẹ̀ fún wa mẹ́ náà òjò kí ní ìjìyà ní exodus ka exodu exodu ní májẹ̀mú tuntun ọ ṣàlàyé yìí pé ẹ̀wọ́ kò gbọ́dọ̀ jẹ́ kí àjẹ́ wà láàyè ara ẹ̀yin ìtumọ̀ ẹni pé a fi òkò pa ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́dọ̀ kó òkò ẹ gbọ́dọ̀ yẹ òkò sájẹ̀ tí wọ́n máa ń pè lájẹ̀ yẹn o ẹ̀rí pé gbogbo àtàwọn náà wà ní kéékèèké ọlọ́run ti pé kí ìmọ̀lẹ́sìn ọ̀tàn dáadáa sí i àìmọye tí wọ́n pè lájẹ̀ tí gbogbo ọmọ kéékèèké fi òkò ṣe kíni wọ́n fi pádànù wọ́n lẹ̀ lóko pa ní tí gbogbo ẹni tẹ́ wá pa wọ́n alájẹ́ àgbọn yẹn náà dọ̀báyà inú ẹ̀kọ́ tá a máa kọ́ padà ìtàwọn yẹn làjẹ́ àwọn yẹn ká jẹ kò rẹni tí ó tọ́jú ẹ̀ lọ́jẹ́ kó yí àbá mọ́ ọ lọ́wọ́ arúgbó tiẹ̀ náà tí ọ̀bà rẹni tọ́jú ẹ̀ bóun náà ṣe rí nìyẹn nítorí pé kò rẹni tí ó tọ́jú ẹ̀ àgbàlagbà yẹn nígbà tí ìyá jẹ́ pẹ̀lú ogbó ara Tebi pa pẹ̀lú gbú ara ó sọ̀sọ̀kúsọ̀ jáde ìwọ gan tó lálàáfíà yìí tẹ́bi bá pa ọ kọjá bẹ́ẹ̀ tí ò ní sọ ní tí ọ̀dà jáde ó ń sì rànràn lásán tiẹ̀ lẹ́bàá sì mọ́kú ẹ̀ bá fi pápá yẹn ẹ̀yìn náà ni tún ka wọ́n ní ìwọ kò gbọ́dọ̀ jẹ́ kí àjẹ́ wà láàyè ọ̀dọ́ wa padà síbi àlàyé kan tí sẹ̀rí àsọ nípa ojú padà ibi ń bolọ́ yẹ káwọn tá a bá dámọ̀ pé kìíní ń bẹ lára wọn mo lẹ́ kán máa wà á máa ṣàlàyé ẹ̀ padà tọ̀ nípa báyìí àgbọ́yé àwọn alárúbáwá àti jù àti nàṣọ́rọ̀ náà làgbọ́ ni ẹ jẹ́ ká bọ́ síbi àgbọ́yé àwọn Yorùbá mafhumul ayn ìtumọ̀ àti ẹlọ́dọ̀ Yorùbá náà ni ọmọ gbọ́ báyìí wọ́n ní náà ni tí túmọ̀ sí ẹ̀dẹ́ èèyàn kan ẹ̀dẹ́ tó sì jẹ́ sí pé agbára kan ọ̀nbẹ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n agbára yẹn ò kọ̀kọ̀ lọ́wà ó lè rí pẹ́lẹ́ńgẹ́ kọ́mọ́ ju pẹ́ẹ̀nì mi lọ ṣùgbọ́n kékeré labẹ́ kéré bẹ́ẹ̀ àkọ́kọ́ nù yóò bá gbà pé àjẹmá ti ń tó wù ní yìí máa ṣe ń tó wù ní gbogbo eléyìí akó jáde kó nínú ìwé Yorùbá náà ni tí wọn á fi wá gbé wá sáàrin wọ́n ní àjẹ́ ó lè operate positively àti negatively yóò bá gbà bẹ́ẹ̀ pé ó lè máa operate ní tó dá ó sì lè máa operate ní tí kíni ní tí ọ̀dá ó lè pọ̀n lẹ́yìn ọmọ rẹ̀ wọ́n pé àjẹ́ ìyá rẹ̀ ẹ lè fi ṣe nǹkan kan sẹ́mọ̀ pé positive nìyẹn àbí wọ́n sì lè yí pé à ìyàwó bàbá rẹ̀ ìyàwó rẹ̀ àjẹmọ́ gbogbo ọmọ ìyàlé ló ti kíni ló ti pàjẹ́ tán. èmi ọmọ pé èèyàn máa pa àyàn jẹ <laughs> yorùbá ló tún dálẹ̀ pé àjẹ tó ń pa àyàn jẹ ilé rí àdánwò ọ̀pá àyàn jẹ nǹkan pọ̀ nínú àjọ kan yorùbá ìfọ̀pọ̀ wọ́n ní ẹ̀jẹ̀ èèyàn ní àjẹ sí kíni ní máa mú àtòrí japa àtẹ̀dọ̀jọ́ kan láhìláhìlá ẹ̀jẹ̀ àmọ̀ dúpẹ́ tí kì í bá ń ṣe ìmọ́lẹ̀ kùránà àti súnà ibi táwọn náà tí wọ́n rán àwọn náà mọ̀ nínú ayé nìyẹn àwọn àmọ́ be be bẹ́ẹ̀ wọ́n gbáyé pé ẹnìkan bẹ àtòrí japa yẹn àtẹ̀dọ̀ jẹ́ kan je oro nípa báyìí díẹ̀ nù nú ẹ̀ wọ́n ní wàgárì bá máa tún sọ́fọ̀ bíi tọ̀yàrà lọ́pọ̀lọpọ̀ gbà nínú àjọ kan Yorùbá wọ́n gbà pé ìdí nìyẹn tí wọ́n fi lébẹ̀ lè máa pé ẹlẹ́yẹ ìrìn wọn gbà pé wọ́n máa ń fò máa ń fò káàkiri ẹnu àjọ kan Yorùbá pẹ̀lú ajẹ́ nìyẹn kì í dẹ́yìn sí ti sẹ̀rí àmọ́ àrùn ajé ò lè fò ojúkójú ni sẹ̀rí àpè kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ alìjẹ̀nu ní máa fò ọ̀tọ̀ làlìjẹ̀nu ọ̀tọ̀ ní kíni àjẹ́ ẹ má dàpọ̀ o. ẹni pé báyìí náà dápọ̀ lẹ́ẹ̀kan bẹ̀ ni àwa yorùbá náà ti wọn sọ nípa báyìí kàmà ánìyàn hà tó sọ fún wọn àwọn yorùbá tó máa ya ròyìn àjẹgbọ́n wọn máa ń ṣe mítìn lóru wọ́n ní ní mítìn tí a máa ń ṣe lóru ìpàdé wà lóru sì ní mítìn wọn ní ọ̀sán ní ọ̀làrúbàmá nígbà míì gan ní táwa gan ti gbọ́gbọ́ dáadáa dáadáa ni pé wọ́n máa ń ṣàlàyé ibi tí wọ́n ti ń ṣe mítìn fáwọn yìí akọgun igi kan ti ń bẹ lẹ́yìn ìkùlé ilé yìí yẹn ibẹ̀ làwọn àjẹjí máa ń ṣe mítìn gbogbo igi àdúgbò tó jẹ́ èrè àyẹn igi tó bá ti tóbi jù ń bẹ wọ́n ó ti máàkì ẹ̀ pé ibi tí wọ́n ti ń ṣe kíni tí wọ́n ti ń ṣe mítìn yóò bá lólè yẹn kì í ṣe ń tọ́lọ̀ wọn wí wọ́n náà sì mọ̀ pé kìsìn bí wa Muhammadu wa annaha kódà wọn a máa yan chairman wọ́n ní a ní secretary níbi tá a gbọ́ dé a ní a ní chairman nígbà tí lágbájá bá wá kú ẹni tí wọ́n bá yan chairman táwọn èèyàn bá lébẹ̀lì kú ní olórí àwọn àjẹ́ tó bá kú láyé àwọn Yorùbá tó wà nílẹ̀ náà wọ́n tó wà máa sọ pé ẹni tó gbà kú nìyẹn ó sì bá wọn dé mítí ọ̀hún tó máa kú lọ́gbọ̀gbọ̀. ah àdúgbò ẹ̀fọ́ làwọn ọ̀la bá mọ iye orí ọlọ́run bá àbá tiẹ̀ oúnjẹ jẹ títà fi jókòó báyìí ṣé mo bọ́ wàhálà kúrò lọ́rùn ara mi mo gbígbé sí ayé rọrùn ó tó ẹ̀ tiẹ̀ nífọ̀kànbalẹ̀ kama anahun ya na wujuda ha yorùbá tó bàjẹ́ wọ́n ní àgbàlagbà nìkan ní má lájẹ̀ gbogbo arúgbó tó bá ti dàgbà jù ládùúgbò báyìí lóbìnrin especially ọ̀daràn wọ́n lẹ̀ máa lárin kò sẹ́ni tó dàgbà lóbìnrin nínú wọn máa ṣe fanfà lórí ẹ̀ tàbí wọ́n fẹnu kò lórí ẹ̀ àwọn brothers àdúgbò nínú wọn fẹnu kò lórí ẹ̀ bí i ẹ̀mọ́wulẹ̀ wádìí ẹlẹ́hun wá sófó ni sófó àjẹ́ náà nìtúmọ̀ sófó àjẹ́ ni tàbí wọ́n máa jẹyàn mẹ́fẹ́ ẹ̀ àjẹ́ ni ẹ̀ ìyàbẹ̀rẹ̀ pé kìí sí àjẹ́ ni àbájẹ́ funfun lòun jẹ́ ni ìmọ̀tò parí ọ̀rẹ́ sí náà náà fi máa ń pè wọ́n ní àwọn ìyá èyí tí àìgbọ́ àwọn bàbá àwọn ìyá nìkan la máa gbọ́ àìgbọ́ àwọn bàbá ẹ̀yin obìnrin ó yẹ kẹ́ ẹ protest ẹ bá má protest lórí ilé ìgbẹ́ ẹ má pè wà lájẹ̀ mọ́ ìyá sì náà yẹ ká pọ́nlé jù obìnrin ni ọlọ́run tẹ̀ wá pé wọ́n wí kiri jù ká ṣàánú wọn jù àwọn làwọn alẹ́ lórúkọ tí ó dájú àhíyá náà wọn a máa pè wọn ní tẹ́lì sùúrù àwọn àfà bàbá tí ń kíwù lọ díẹ̀ díẹ̀ wọ́n jọ pé àbọ́lọ̀ máa tọ́ máa lò fún àwọn tẹ́lì sùúrù tẹ́lì sùúrù yẹn ní tọ́yìrù ẹ̀yẹ sùúrù ẹ̀yẹ bú ẹ̀yẹ bú àti náà ni Yorùbá náà fi ń pè wọn ní kíni ẹlẹ́yẹ ọjọ́ra wọn àwọn àfà ń bákan náà wàkọ́dì yìí sọ́nà ìfowó náà hún. àwọn yorùbá tó ń pẹ́yàn sí mẹ́ta nínú òwe yorùbá náà láti gbégbélé wa àṣà kíni túmọ̀ àjẹ́ wọ́n ní wọ́n pín àjẹ́ sí mẹ́ta aṣèwádọ́n wà ahmarun wà abẹ́ àjẹ́ dúdú ń bẹ yorùbá náà lọ́dọ̀ alẹ́ báwọn subhanallah àjẹ́ pupa ń bẹ nínú èdè yorùbá àjẹ́ funfun náà sì wà wọ́n wá fún kálukú ní díútì lọ́tọ̀ọ̀tọ̀ èmi ọ̀wá mọ̀ wò tí wọ́n ti wá rí gbogbo eré ìmúra rẹ̀ asámà pé ìpìlẹ̀ àwọn èèyàn dúdú yìí ni pé a máa fẹ́ sọ àwọn èèyàn dẹrú fúnra wa wàláhì foundation ẹ̀ tẹ́mẹ̀rí nìyẹn bí kí lọ́bàtí wọ́n fi hàn gbogbo ìjọba ìtọ́ wá gbogbo láti fi sọ àwọn èèyàn di ẹ̀rù ẹ̀ láti fi dẹ́rù bá àwọn èèyàn láti wá sọ wọ́n dẹrú fáwọn àwọn kan funfun ń o dúdú ń o pupa ń o ìwọ́n tó bá sì mọ̀ pọ̀ lájẹ̀ tó wá hàn yọjú sí wa kọ́ sọ bí ẹtí ń ṣe mítìn fún wa báwo bá sì lè ṣe send message yẹ èyí mo fi ń sọ fún yín pé irọ́ ni o tó bá wà ń bí ojú ọkùnrin ni ó ni o obìnrin ni ó ni o yọjú tó bá láyà bọ́ gbangba báwo bá wà láyà send message pé ibi tẹ́ ti ń ṣe mítìn rẹ̀ káwá wádìí pé sóòótọ́ ni àbí kíni àbí ọ̀rọ̀ láti fi dá yín lójú pé irọ́ funfun bálọ́ iná ni ogun tí a ń hàn jọ yẹn ẹ̀rù ń bẹ́ lómi ìtọ́jú kò tí mi báyìí náà ó tí débi tọ́nà ń pé káwọ́ òde lọ́gbà ṣùgbọ́n máa rìn bọ̀ wá kó rìn síbẹ̀ ọmọ pé irọ́ funfun bá láwọn gbogbo rẹ̀ ọ̀tọ̀ ni jíìmù ìyún ọ̀rọ̀ míì agbára míì lélẹ̀ ṣùgbọ́n pé èèyàn kan yóò máa jẹ́ èèyàn yóò tún wá máa ṣe bí jíìmù tí ó máa pẹ̀lẹ̀ ní àjẹ́ kò sí nínú kó jẹ́ èèyàn kájọ máa ṣe bá a ti ń ṣe bọ́ọ̀lù ń ṣe dá wa ẹ̀ tàbí kọ́ jálè jàǹdù kó kó láàrin wa ìkànnì méjì lọ́jọ́ tó yọ abáyẹn jẹma tó nípa abáyẹn nínú àwọn àjọ kan Yorùbá tí ò da ìyó náà ni wọ́n ní. wọ́n ní dúdú àjẹdúdú ìṣe rere láyé aburú ni máa ti ń tẹ̀. àwọn náà máa ń pè ní ẹyẹ bú ẹlẹ́ẹ̀kejì amẹ́lẹ́ ahmad ẹ rí àjẹkúpa lọ́dọ̀ wọn wọn a máa sọ pé wọ́n ní àṣebí ṣeré lọ́hún ti wọ́n ní àwọn lè ṣàbúrò ó sì lè ṣeré lọ yorùbá náà ló pín báwọn o kì sọ̀rọ̀ ọlọ́run o kì í sọ̀rọ̀ ànábì o kì í sọ̀rọ̀ ọlọ́gbọ́n gan ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní funfun wọ́n ń tiẹ̀ dáadáa ní máa ṣe ń jẹ́ nígbà náà wọ́n wá ní kò tó nǹkan wọ́n ewu lọ́pọ̀ jù wọ́n ní dúdú lọ́pọ̀ jù láti fi dẹ́rù bàyìn náà funfun tó nǹkan àjọ kan Yorùbá nù díẹ̀ ní funfun máa wà bàbá kó fún ọjọ́ wọ́n yẹn one percent ọjọ́ funfun wọ́n àwọn yòókù tí ọba jẹ́ dúdú yọ jẹ́ funfun nínú àwọn àtúmọ̀ tí wọ́n fọ́n funfun náà ní pé bálírò bá ma ẹlòmíà tiẹ̀ máa sọ pé kọ̀ọ̀sá jẹ funfun láfíríkà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ jẹ́ máa ní bí kọ̀ọ̀ká jẹ́ máa fún Áfíríkà ẹ̀ sí ọlọ́run wá sọ wa lọ́tọ̀ ń jà wọ́n láwọn funfun nìkan àwọn òyìnbó àwọn lárúbáwá àwọn ẹni àjẹsíkíni funfun pọ̀ wọ́n ní kí lọ́fà tí wọ́n fi dàgbà náà tẹkinọ́lọ́jì àwọn òyìnbó àti lárúbáwá àti èèyàn funfun wọ́n ní torí pé àjẹ tí wọ́n funfun ni wọ́n fi máa ń ṣe dáadáa ní. ṣé ìrádàn wo ṣé ẹ mọ̀ pé discourage gan lọ́jọ́ fún gbogbo ọmọ Yorùbá mẹ́wọ̀n wípé o oh, ẹ lè dé wọn bá má láéláé nìyẹn wípé àjẹ dúdú lẹ́yìn ní ẹ̀yin ó sì máa lẹ́yìn náà àwọn alájà funfun àwọn sì kíni wọ́n máa lò kì í dẹ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo tó wà ń bí náà níbẹ̀ ní kíni ní bẹ̀ lọ́hùn gbogbo tí mẹ́lẹ́ ọ̀dọ̀ wọn náà níbẹ̀ ní ọ̀dọ̀ wa ní ti ń dá wa padà sẹ́yìn ní ká yẹ̀ wò ká mọ̀ bí ó ti wà kì í ṣe lẹ́hùn bákan náà ń bí àjọ kan yorùbá níbi tí wọ́n túmọ̀ àjẹ́ tí ò tiẹ̀ sí gbọ́ ó ní pé wọ́n ní àjẹ́ yìí sún nọ́mà táwà máa sùn tó bá fẹ́ sùn yóò sùn yóò kà sí sára kẹ́ni sára ògiri la ilaha illallah tọ́ba wá sí èsì ṣẹlẹ̀ pé ìyàwó rẹ̀ sùn bẹ́ẹ̀ sẹ́mà pẹ́lú mi lè wádìí pé wọ́n ti sọ pé wọ́n máa sùn bẹ́ẹ̀ ìyàwó òun kan sùn bẹ́ẹ̀ njọ́ kan ọmọ òun kan obìnrin kan sùn bẹ́ẹ̀ njọ́ kan tó bá sí èsì sùn bẹ́ẹ̀ rọra jì ọ̀rọ̀ pé tí ò sí o ó lè ti pé ẹgbẹ́ tẹ̀ ń ró ní tẹ́ ọmọ òun kẹsùn pé bó ṣe rọ àwọn lọ́rùn ní lónìí ọlọ́run ò sí ní bíléèrè kan nàṣẹ ara gírí torí pé ọlọ́run ọ̀sán pé dandan ẹ gbọ́dọ̀ nàṣẹ lẹ́ẹ̀lẹ́ ṣé ìwọ ni kéèyàn nàṣẹ ara gírí kó sùn wọ́n láti ṣe màkìrú òun ṣẹ̀ríà ẹnì kan ò lè sọ pé ẹni tó sùn lẹ̀ gbalaja yóò gba aláraja tó nàṣẹ ara gírí lọ kò sí bọ́ bá ṣe rọ ẹ lọ́rùn tiẹ̀ ni ò ṣe sùn ọ̀ọ́ bá ń forí sùn kọ́ nàṣẹ sókè hmm? ǹjọ́ rẹ̀ lọ́rùn tiẹ̀ ni sí tó rẹ̀ lọ́rùn ní bísímìlà kò sí ìkàkà tó takò náà gbogbo àárín yìí àjọ ọkàn yorùbá ọba ti sọ̀tọ́ fara tó nà sáré ògiri wọn ni aaa ó ti lọ mítì. bákan náà nínú àwọn àjọ ọkàn yorùbá pẹ̀lú àjẹ́ tí ó dá tá a gbọ́dọ̀ mú kú náà ní pé àtàkùn ìdúró náà ànínà hùn wọ́n ní kí wọ́n tó kú láyé wọ́n gbọ́dọ̀ kà òun lásọ lẹ́ẹ̀kan wọ́n tó ní ajé ó tún ká ẹ̀rí nǹkan ajé ó tún ká wọ́n ní ọkà o ó ní gbogbo nǹkan tá ajé ìka o ajé ti ṣẹ̀ríà kò sí kíkà o ẹni tó ká yìí sàjẹ́ o àwọn àfáà tó ká ń bẹ o yẹn sọ fún ọ lọ́ka kútùbù hadith dáadáa tíra hadith tọba lọ ka àwọn tahzib tahzib tàbí àtahzib lèlèmẹ́sì àwọn tí wọ́n ti ń sọ biography àwọn onímọ̀ tí ń gba hadith wa tí ma pọ̀ lára wọn wọ́n ka ìmáyé wọ́n ní ikhtalata fil akhara nítí a máa wí bí àlàyé wọn ní ikhtalata fil akhara nígbà tí ọjọ́ orí ń gorí ọjọ́ orí mọ̀ lára ìmáyé wa pọ̀ nígbàtàgbà ń dé ìkọtàlàtọ̀ ìmọ̀ dàrú ma lọ́wọ́ ọ̀tọ̀ ni jẹ́ ọ̀fẹ́ ẹ̀wú ọ̀tọ̀ ni jẹ́ ọmọ àwù ẹ lè jókòó ti gan padà báyìí tó jẹ́ sí pé ọ̀rọ̀ tí ọmọ bá yín sọ kò tí ẹ̀ jẹ́ mọ́ ń tẹ́ bá wá sẹ́mu pé tó bá gbọ́dọ̀ wá nírú ilé ti ṣẹlẹ̀ abájọ ìmọ̀ rẹ̀ pọ̀ náà àtàjẹyìn ń dáwọ̀ ni gbogbo wa la sì ní àgbààgbà lára àwọn tí ìjì bá ti dàgbà á pọ̀ wọ́n sábà máa ṣe bẹ́ẹ̀ nígbà tí kan ṣẹlẹ̀ sí kan náà àwọn ìyá wa kan ìyá àgbà kan ẹ̀rù bá ń bà àwọn ọmọ rẹ̀ kí wọ́n tún jẹ́ bí ìyá ìyá fáwa ẹ̀rù bá ń bà wọn kí ní báyìí lẹ́rù wọ́n ní ọlọ́mọṣá ló kọ burú wọ́n máa pé àjẹ́nìyá àwọn kí ní jẹ́ báwọn ebẹ́yìn náà lẹ́ni òun náà ní tọrọ ẹ̀mí gígùn pẹ̀lú àlàáfíà bíyàn bá sì gùn lẹ́mìí dandan náà ní nǹkan kan ó sì sínú agbára rẹ̀ ẹ má bẹ̀rù mo bá sì wá àṣì fún wọn pé báyìí báyìí báyìí mo dákọ̀ àwọn àfáà ńláńlá mo dákọ̀ wọn fún wọn pé irú kan báyìí ṣẹlẹ̀ sí wọn irú kan báyìí ṣẹlẹ̀ sí wọn irú kan báyìí ṣẹlẹ̀ sí wọn mo ní kì í ṣe àléébù pé èèyàn máa sì wí níparí ayé àléébù ni kéèyàn má rẹ̀ ní tí ó ti kíni tí ó tọ́jú ẹ̀ bíyàn bá ti rí báwọn àìjẹ́ ó jáde mọ́ ẹ wà ní iwájú ìta kọ́nà jù kó ti wọlé ṣùgbọ́n àwọn ẹ̀yà tẹ́ ń ka kiri nígbà tí ọ̀bà tún rí jẹ́ jẹ́ nulẹ̀ kí lẹ́mọ̀ tí ó ṣe èyí ni bọ́ta náà ni ìsọkúsọ tí ń sọ́nù lé ní ọlọ́mọ sọ́ńtà lẹ́ẹ̀bà lóko lẹ́ẹ̀bà pa tẹ́ ẹ o ìsàjẹ́ gbogbo mo fi sọ gbogbo àwọn tí ń kà yẹn wọn ìsàjẹ́ àjẹ́ ìkànnì nínú àwọn àjọ kan wọn òun náà ní wọn àwọn Yorùbá tó gbà pé èèyàn máa fún yàn èèyàn máa gbàjì ní èdè Yorùbá ó fún lájẹ ni ẹn pé ìyá lọ́jà ọjà yẹn o àjẹ ni o ẹni tó bá ti wá fẹ́ràn rẹ̀ dáadáa yóò wà fún náà ní kíni lájẹ ẹwà tí ọkàn Yorùbá bó ti wọ́ọ̀sì tó ó làwọn lè yàn máa jogún ẹ̀ tí ìyá rẹ̀ bá jàjẹ̀ wọ́n lọ́mọ tó bá bí náà yóò ti kíni àwọn gbogbo àwọn àjọ kan Yorùbá nìyẹn olórí àjẹ o ẹwà máa wò bó ti wá rí ẹjọ́ á padà síbi kí wàá ní tí wọ́n ń pè ní àjẹganganú sẹ̀rẹ́ islam ẹgẹ́ bí a ti sọ̀rọ̀ àfáwà ibùnà kan yìí mẹ́lẹ́kan oníṣìhámù takhruju min nafsi alhasidi makrunun bi shiddati quwwati alhasad nahwal فإن صادفته مكشوفة أثرت به ولا بد وإن حذرا لا ممكن به لا تفكر فيه صاحبها على صاحبها وأن المسافة الرغم في سواء بين زاد المعاد اللي هو فوليوم 4 page 167 ìtumọ̀ àjẹ́ iná wọn sọ fún un lérè fún wọn ní òun náà ní ọfà tí máa jáde láti inú ẹ̀mí tí máa ń dojú kọ ìta afẹ́ ọlọ́ọ̀bá ṣùgbọ́n inú ẹ̀mí tí ó ti jáde yìí ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀mí tí ò dáa ẹ̀mí tó ti rò bàjẹ́ tó ti pẹ̀ gàn tó ti tẹ̀m̀bẹ̀lẹ̀gún ọmọ ìyá rẹ̀ tó fẹ́ lọ fọfà bá ọfà yẹn wà gbanú ojú ẹ̀ lọ ẹlọ́mọ gbogbo ẹni tí bá ń ti kì í ènìyàn ojú rẹ̀ kí fi ń wọ̀ ẹ̀ bí ẹni pé kò ṣubú ni o bẹ̀rẹ̀ láti padà síbi pé kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin oníkèéta àtàjẹ́ ìyàtọ̀ mẹ́mẹ́ kì í ṣe gbogbo oníkèéta kì í ṣe gbogbo wọn làjẹ́ ṣùgbọ́n gbogbo àjẹ́ olóníkíni oníkìíta tọ́wọ́ ikú gbogbo oníkìíta làjẹ́ ní àléráyé ìgbé bó ti jókòó lásán báwọn báyìí ti jókòó tira yìí ẹni tó jókòó ti ọlẹ́gbẹ̀ẹ́ tẹ́ ẹ̀ pàdé rí láyé ẹni bó ti jókòó tí ọyàn bóyá ọ̀rá sọ̀kan lára rẹ tó dáa tóun ò sì rú ẹ̀wọ̀ ó ti ń sìkìta rẹ bó ti dùn tọ́lọ́mbà wá fún gbogbo oníkìíta ní àjẹ́ lójú ńgọ́ sẹ́mọ̀pá yóò ní tòrò rárá oníkìíta pọ̀ ṣùgbọ́n jẹ́ òṣèkínni kò tó nǹkan eré ẹ̀ báyìí sọ nípa báyìí wọ́n ní tí àjẹ́ yìí bá wá yọ ọfà rẹ̀ jáde láti inú ọkàn rẹ̀ tó wá gbanú ojú ẹ̀ lọ tí wọ́n lọ báwọ̀ tó fẹ́ jù ú mọ́ wọ́n nígbà míì ó lè bá ọ ìgbà míì ó sì lè má bá ọ wọ́n nígbà wo ni ọ máa bá ọ nígbà tó bá bá ọ tó jẹ́ sí pé ò fẹ́ǹsì ọ̀fẹ́ǹsì ilé rẹ̀ ọ̀fẹ́ǹsì ilé rẹ̀ kì í ṣe ilé gbígbé o ara rẹ̀ ẹ̀mí rẹ̀ ọ̀fẹ́ǹsì ẹlẹ́ máa ma béèrè pé kí láàfin fẹ́ǹsì ẹ̀mí ọ̀sùn máa gbọ́ yẹn náà gbogbo nítorí ọmọ ní náà fẹ́ǹsì náà lọ́jọ́ fẹ́mi ẹ̀ ọ̀ọ̀kan mọ yí ẹ̀ ọmọ yí ẹ̀ tó o bá ṣe dáadáa ó ti tó ẹ̀ tó bá bá ọ tí o bá sí fẹ́ǹsì ńbẹ ọfà rẹ̀ wọlé o ṣùgbọ́n tó bá bá ọ sí fẹ́ǹsì bá wà ńbẹ kò ní ṣe kíni kò ní lọ wọn ní fẹ́ǹsì ẹ bá lágbára dáadáa yóò mú ọfà ń padà lọ bẹ́ẹ̀ ní tó ṣe kíni ẹni tó jù sí ọ̀padà ẹni tó yẹ ká wà ní lẹ́fù kẹta hùn kí fẹ́ǹsì wọ́n ṣe kí ni kó tíkì kó lágbára dáadáa kó jẹ́ sí pé bọ́bá tiẹ̀ jù gan bọ́bá jù lára kọ̀ọ̀kọ́ tó padà sí ẹni pé yọ sà pé ah eléyìí kọjá ọkọjá bẹ́ẹ̀ nàám ìyàtọ̀ tí mẹ́lá àárín àjẹ́ àti oníkèéta náà mọ̀ sọ fún àní sókè ní pé wà kullu àìní hasid wà laysa kullu hasidin àìnà ah. ẹjá lọ wo ìran méjì tí ń bẹ fún àjẹ́ má ti pa jẹ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi nísìnyí kì í ṣàjẹ́ ti Yorùbá mọ̀ ń sọ mọ́ o àjẹ́ ti kíni tójú tí ojú kojú tọ́jà ti ṣẹ̀ríà mọ̀ ń sọ. wọ́n ní àjẹ́ pín sí méjì nínú ṣẹ̀ríà àníwá ọ̀làyìn mi ní hayisul james a pín àjẹ́ sí méjì láti abala pété a ìran ìran àwọn nǹkan tí máa lájẹ ni o mọ̀ bá yá àtàn wá pín àjẹ́ sí ọ̀nà tààtàn pín sí látara ojú gangan fún ara rẹ̀ àwọ̀ ẹ̀dẹ́ ènìyàn ṣùgbọ́n látara ìran ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ ń dá àjẹ́ pín sí méjì alákọ̀ọ́kọ́ àjẹ́ àjẹ́ ilé èèyàn àjẹ́ èèyàn mẹ́ ẹlẹ́ẹ̀kejì àjẹ́ alálìjànú mẹ́ ẹni pé àlìjànú tó jájẹ mẹ́ táwọn náà ń kutu láàrin ara wọn dáadáa wọ́n tún wá ń kutu sáàrin àwọ̀ ẹ̀dẹ́ dámọ̀ àjẹ́ ènìyàn àti àjẹ́ àlìjọ̀nù àjẹ́ ènìyàn yìí gbogbo wa ti máa rí ṣùgbọ́n àjẹ́ àlìjọ̀nù lè máa wò á pé ha ẹ̀yìn kọ́mọ̀dé o àjẹ́ àlìjọ̀nù tó ń bẹ kí la wá dá ọ̀ràn owó la wá dá àlìjọ̀nù báyìí tó ń fi lájẹ̀ sí wa òun gangan fúnra ẹ̀ tí ọba lájẹ̀ àdánwò ní fún wa àbí fẹ́ni tí ọba aráyè wọlé sí lọ́dọ̀ tọ́ba wa jẹ́ sí pé àjẹ́ àlìjọ̀nù wa ní ń kọ́ ṣe àǹfẹ́ tí lóun tó ní ẹjá gbéyàwó an abi sa'idin radiyallahu anhu kana rasulullah sallallahu alayhi wa sallam yata'awwadu min al-lam wa a'yun al-insan فلما نزلت المعوذتان أخذ بهما وقرب ما سوى ذلك نعم بين حديث لا يو جامع الترمذي وهو حديث حسن وأني النبي صلى الله عليه وسلم يتعوذ من الجن ní máa fi ọlọ́run ọba wá sọ́ra kúrò níbi àwọn àlìjẹ̀nù àti ojú àwọn ènìyàn ní máa fi ọlọ́run wá sọ́ra kúrò ń bẹ̀ nígbà tí ọlọ́run wá sọ àyà súra méjèèjì tá a kí ń bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí nígbà tí ọlọ́run wá sọ súratul falak àti nas tọ́lọ̀ ń sọ kalẹ̀ ànábì wá fi àdúrà sí máa ń ṣe ànábì máa ń ṣe àdúrà pé ọlọ́run gbà mí o gbàmíkò níbi àjẹ̀nú làmíkò níbi àwọn ẹ̀dẹ́ ènìyàn àjẹ́ ènìyàn ojú àwọn ènìyàn yẹni wọ́n ń ṣe bí ibi ìpò ọ̀bọ̀ náà ni wọ́n náà wá káàkiri àti ewé àjẹ́ ọ̀bàlẹ́ yẹn ni wọ́n máa fi tùràrí tùràrí àwọn àgbà ta ń sọ fún ọ pé àjẹ́ ìjẹ ìpò ọ̀bọ̀ ṣé èèyàn tí ìṣàjẹ́ náà ń jẹ ìpò ọ̀bọ̀ ni ẹ̀dá ń lóhùn ẹ̀ta ní jẹ ìpò ọ̀bọ̀ náà ń tẹ́ jókòó <laughs> àbí kò sẹ́ńtì ń jẹ́ náà tẹ́lẹ̀ kì í tó ń jẹ ẹ ṣe bá jẹ ìjẹsù àjẹ ìjẹsù kì í jẹ ìjẹ ráìsì ká mọ nǹkan gidi sí ìjẹ nǹkan tí ọ̀dà náà lẹ́fẹ̀ẹ́ lọ pé kì í jẹ èmi náà ìjẹ ìjẹkújẹ ṣé àjẹwà náà nígbà tí ìjẹ ìjẹkújẹ ikú ọ̀bẹ ó ọ̀dà ọ̀bọ jọra wọn ó fi pé èpo burúkú kóró ni ànábì máa ń ṣàdúrà pé kọ́lọ́ ńlá ń kúrò níbi àwọn nǹkan méjèèjì yìí kó tó di pé ọlọ́run ọba sọ sóra méjèèjì kalẹ̀ máa tọ́ ọlọ́run wá sọ kólé a'udhu rabbil falaq kalẹ̀ àti kólé a'udhu rabbin nas ànábì fi ànábì fi gbogbo àdúrà tí máa ń ṣe lẹ̀ kò sí mà sallallahu alaihi wasallam ọwọ́ amú kólé a'udhu rabbil falaq àti kólé a'udhu rabbin ah nǹkan ètè kúlẹ̀ àwùsù òbí ọ́bì náà sì ìláyìn náà sì mí ń sàárìlì sàárìlì ọgbà sàárì kọ́ wọ́sí ẹlẹ́mọ̀ pé wọ́síwọ́sí kí wọ́síwọ́sí wọ́síwọ́sí gbogbo ní tí ó jẹ́ kí àdúrà ògbà gan ni òsì lẹ́nu rẹ̀ eh. ẹja sọ́ra ló fi jẹ́ sí pé wàláhì àdánwò ni fún mùsùlùmí tí ọmọ Kùránì kà àdánwò ni o àmì wo ni o. tí ọmọ aka bọ́lọ̀ ń ṣe ṣe a pé dandan kọ́ ọmọ túmọ̀ rẹ̀ ṣùgbọ́n kí mùsùlùmí ọmọ a nǹkan bọ́mọ ẹ lọ púpọ̀ o kò sì tí wa ẹ̀ kan lọ́sẹ̀ kan máa lọ kéwú ọdún mẹ́ta ìwọ náà bọ̀ ọ̀pọ̀ kan gbà tó ṣe bó ṣe wà náà tó láyé ọ̀bọ ni náà máa káàkiri àti ewé kákan yà á bẹ̀ ń kó lè bàjẹ́ kọ̀ fún anábì tí gbogbo nǹkan yìí sílẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ka kólé a'udhu rabbil falaq àti kólé a'udhu birabbin nas náà nínú àwọn ẹ̀rí tá a fi máa mọ̀ pé àlìjànú lájẹ̀ lójú òun náà ni hadith Ummu Salama radiyallahu ta'ala anha á kàn níwájú padà ká má ti kàn mí bẹ̀ á rí i pé ojú àìjẹ́ àlìjànú lọ wọlé sára ọmọbìnrin tánàbì rí lọ́dọ̀ Ummu Salama jọ̀nà ànábì ló sì rí ah sallam sallam ọmọ yìí o àlìjànú àjẹ́lówó ìmọ̀kálélẹ́wọ̀n gbogbo ẹni tí ń ṣe rókíà nkankan ọ̀pọ̀lọpọ̀ wa òmùlómùlẹ́mù àti pé kò sí ẹ̀dá kẹ́ jókòó kẹ́ sílẹ̀ kan sọ́ọ̀bù rókíà kọ̀ bá sílámù ẹ̀rẹ̀ àyà máa gbé rókíà bá má bínú tó bá wà nígbà yóò òdodo ọ̀rọ̀ lásán fún ẹ̀ lọ wá sẹ́mi ṣe o torí òun náà jálàbí díẹ̀ náà hmm. nípa báyìí ìmọ̀ tí wọ́n fẹ́ júwe fún àbẹ̀yẹn tí mo fi yà àbẹ̀yẹn wọn náà ni pé àṣìtíyàn bá tún mọ nǹkan dáadáa tán ó tún tún máa mọ táìpù ráìtì àtọ̀bá yẹn lẹ́yìn ìgbà tó bá mọ̀ pé malaria múyàn ó tún wá mọ̀ láì tí tẹ̀sẹ̀ ó mọ̀ pé malaria Morocco lélẹ̀ malaria Niger lélẹ̀ malaria Nàìjíríà lélẹ̀ ànábì mọ̀ àdébẹ̀ sọ̀rọ̀ rọrùn ó rọmọ yìí ó ní àà kíní àà ojú ọmọ yìí àà ah, ah, ah, ojúkójú lówó ṣùgbọ́n kì í sojú tèèyàn ojú sí kíni tàlìjànù ló fi yá pé àlìjànù náà ní kíni wọ́n ní àjẹ́ wọ́n á sì máa operate lára ọmọ ádámà bákan náà wọ́n á sì máa pé kò yẹ ká dó lásán ayẹ ká dó ti àwọn àtikáàrù tẹ́lẹ̀ ká máa sí gbogbo gbà ká máa mumi ẹ̀ ká máa jẹun rẹ̀ ká máa wẹ̀wẹ̀ rẹ̀ ká máa wo sọ̀kòtò ẹ̀ ká máa wẹ̀wẹ̀ gbogbo gbà láàfin wà nínú ààbò ọlọ́run ọba náà eléyìí بان عفا وخطابي وكومنت وني عيون الجن عم فاضوا من الاسنه وني اوجو اوجو الجن او سيسجو يداتا في بونكالو امام محمد بن عبد الوهاب رحمه الله واني ومن شر حاسد اذا حسد ما كان كايا وان كايا حاسد اذا حسد كان كان وان يعم الحاسد من العين ولا ذلك نواتي لا دوان يهي طبعا ومن شر حاسد اذا حسد كيف يعني كان bọ́bá ti wí dáadáa àtàlejànú àti àjẹ́ àlejànú àti àjẹ́ ènìyàn gbogbo wọn ni ọ̀lọ́ rọ́bà àfáwà ní sọ́bà نعم فإن الشيطان وحزبه فإن الشيطان وحزبه يحسدون المؤمنين نعم مسألة أخواني تعبيك ولا لماذا يحسد الجن الإنس نعم لماذا يحسد الجن الإنس كيلو فاتالي جنوتين سوى وانفا جيدا مو مادما ẹ̀dá kí lọ́dà wà papọ̀ fẹ́ràn pé ilé tí yín ọ̀tọ̀ ni tá a fi ń ṣera wa ní tùtà láwọn ẹ̀dá dáàmà náà ni pé àjọ ń jà sí nǹkan àbí ó sì lè ní kémi ọ̀mọ́ kémi ọ̀mọ́ ni ebi náà ni sáré dànù ọ̀wọ̀ ṣòkòtò ni sáré dànù ó gbélé ni sáré dànù ó jẹun dáǹjẹ ni kí lọ́ fà á wọ́n ní à kì í ṣe torí tí ó lò ni torí pé foundation ọ̀tá ti ṣe kí ni ó ti pẹ́ fi jẹ́ sí pé lẹ́nà sẹ̀yídà hùn ọ̀gá wọn ọ̀gá wọn ọ̀gá àwọn àlùjànnú náà ni ṣèitán tá ń pè ní iblis eh, eh, ọ̀tá lọ́jọ́ fún anábì adam àti gbogbo àwọn ọmọdọ́mọ rẹ̀ wọ́n náà sì mọ̀ pé ọ̀tá kò ní fẹ́ dáadáa fọ́mọ ẹ̀dẹ́ nìyà ìyẹn fẹ́ jẹ́ pé gbogbo tí wọ́n bá lè lò láti fi kó sùtà bọ́mọ adam náà ni wọ́n mọ̀ sílọ́n fi jẹ́ nínú sátò fátìrì pé inna shaytana lakum aduwwun إنما يدعو ìtumọ̀ yẹn náà ni ó ti yé wa nínú ṣètọ́nù alákọ̀ọ́mọ̀ àdó ṣètọ́nù ọ̀tá lọ́jẹ́ fún yín ẹ̀yin náà mú lọ́tà títí dé parí ẹ̀ bẹ́ẹ̀ náà sọ́tìlà àárọ̀ ya bani Adam la yaftinannakumu ṣètọ́nù. كما ينزل عنهما لباسهما ينزل عنهما لباسهما ليريهما سوآتهما bẹ́ẹ̀ ni ẹjẹ́ ká lọ síbi kókóró mìíràn àníwá àwọn làáyìn mi nìyí tó híyà afẹ́ àwọn àjẹ́ sí ọ̀nà mìíràn ìtàwọn onímọ̀ pín wọn sí nípasẹ̀ wípé tá a bá wòye sí ojú tí wọ́n fi ń ṣàjẹ́ nǹkan àtàwọn tó lájẹ nǹkan tẹ́lẹ̀kan tá a pín sí méjì lẹ́ẹ̀kan tá a bá wòye sí ìran àwọn tí ń ṣe àjẹ nísìn ojú gangan gangan gangan fún ara la fẹ́ sọ mẹ́ta làwọn onímọ̀ fi hàn sí alákọ̀ọ́kọ́ òun náà rẹ̀ ojú ti pààyàn ojú mi wà tó ní tó tọ́ wa wo nǹkan báyìí yọ pa yọ pa yọ gbẹ̀mí ẹ̀ àwọn àdéhùn ti pọ̀ lórí eléyìí náà nàám mímọ́ ló jẹ́ pé ìkànnì àwọn onímọ̀ kálbí هذا نعم، آه. من العرب ó لا kan يومين أو ní آه. ثم يرفع جانبا من عباده فتمر به النعش ويقول ما رأى اليوم ابن ولا غنم أحسن من هذه فما تفعل إلا قريبا حتى يخرج من أعصابها نعم قال بعض العلماء فسأل الكفار هذا الرجل أن يصيب رسول الله صلى الله عليه وسلم العين ويفعل به مثل ذلك فحسن الله عز وجل bẹ́ẹ̀ni ọkùnrin kan wà àtijọ́ sí pé wọ́n ti mọ̀ pé tọ́ba ti lè tilẹ̀kùn mọ́rí fúnjọ́ mẹ́ta tí ò jẹun ojú rẹ̀ agbára tí ó wọ̀ bẹ̀ kìí ṣe pé yóò sì ń sùtà lásán yóò pa ẹni tọ́ba rí yẹn yóò mú lọ́tà lókè àrùn yóò sì sábà bí ẹni pẹ̀lú àṣẹ ọlọ́run wọ́n ti wá mọ̀ ó ti pọ́pùlà pẹ̀lú èyí wọ́n ti fẹ́ kọ́ ọ pírìtì pẹ̀lú nǹkan kan wọ́n kàn bẹ̀ níṣẹ́ ni pé ọ̀ya tilẹ̀kùn mọ́rí jọ́ mẹ́ta tó bá ti jọ́ kẹta báyìí wọ́n kàn sí mi ẹni tí wọ́n fẹ́ kó rí yẹn ní ọkọ̀ọ̀kọ̀ rẹ̀ ọkùnrin yẹn ti wá pọ́pùlà ní tiẹ̀ ẹlòmíì ọmọ sí yọ máa bá mú ń gbà mí kò ní bá mú ń gbà mí torí pé àwọn tó lò ó fún àwọn náà ti ní fẹ́ǹsì ṣùgbọ́n eléyìí gbogbo ìgbà tí máa ń ṣe bóyá ọlọ́run máa ń fi ṣe pé àdánwò fún pé gbogbo ẹni tí bá ń ṣe kò ń gẹ́ wọn yìí ní fẹ́ǹsì ní tiwọn yọ wọlé tiwọn láàrin yóò sì gbẹ̀mí wọn ó ti wá pọ́pùlà bá wọn wá rí i pé èwo lò fún Muhammad sallallahu alaihi Ah, ètò gbóná dáadáa ilẹ̀ ẹ̀ka lò fún ọyá wọn bá gbéṣẹ́ fún ẹ̀rọ ni ó wọlé nígbà tí ó jáde abalọ wo ànábì sallallahu alaihi ọ̀rọ̀ mi wà ń bẹ o eh, ìkànnú ọ̀rọ̀ lè agbọ́n ó ní wàá yíya káàdù alladhina kafaru la yuzliqunaka bi absarihim lamma sami'u dhikr wa yaquluna innahu lamajnun. الذين كفروا ليسلمونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون ojú panipani ń bẹ nínú àwọn àjẹ eléyìí omi ni pé ọmọ rẹ àtúngbọ yẹn náà àjẹ kọmọmọ rẹ gan ni ìpìlẹ̀ Islam nínú Islam àjẹ ń bẹ nínú àfa sọ ń gbọ́ mi yé ẹni rí tọ́lájẹ̀ lára ọ̀pọ̀ ẹni bí tọ́lájẹ̀ lára ọ̀pọ̀ ọmọ kékeré lára ọ̀pọ̀ àgbàlagbà tọ́lájẹ̀ lára wọn ò ní nọ́mbà ẹranko tó ń sínú ilé lára ọwà tọ́pọ̀ lára ebojú lọ́lọ́run fi kìíní sí yorùbá ti ń gba àjẹ́ tí wọ́n ní protocol tí wọ́n fi ń gbàjẹ́ nínú ọmọ pé ojú àwọn yìí wọ́n wo ànábì ọkùnrin yẹn lọ wo ànábì àtàwọn míì náà ṣùgbọ́n wọn rí ṣe torí bí ànábì ti nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n máa rí fún wọn gbogbo ẹnikẹ́ni tó bá dán wò yọ́ máa ṣe yọ́ máa dán sápadà pẹ̀lú àwọn ẹni náà eléyẹn òun náà ni ojú ti pa nǹkan nìyẹn ọ̀rọ̀ mo rí ọkùnrin kan tó jẹ́ sí pé àjẹ́ ni ṣe mọ̀ pé asma àwọn àgbà lárúbáwá ni tọ́ ọmọ ọ̀rọ̀ pédepéde nẹ́mbù yìí àwọn pédepéde onírọ̀ ayé tó rọ́jò yára ayé náà ni mo rọ́kùnrin kan tó jẹ́ sí pé àjẹ́ ni sẹ́mi àbákọ̀rọ̀ tán wọ́n ròyìn màálù kan fún pé ah màálù yẹn ah ẹran bẹ ní ara rẹ̀ bàjẹ́ ẹran rẹ̀ tó bá jẹ́ báyìí ah ìkàntà irú ẹ̀kan báyìí tá a jẹ́ mi báyìí ah àjẹpánu lánìí wọ́n bá ròyìn ẹ̀ fún àjábà wò ọ wá yà lẹ́nu pé ẹ̀yìn màálù lọ́dà tó báyìí àkọ́wọ́ ah, ẹnu mi lọ́dà jù kí n rí jẹ lọ́dà. ọ eh, wá rí àwọn màálù ọba béèrè pé èwo leléyìí ah, wọ́n bá sọ fún yín pé kìí sóhun màálù tóun wá kọ́ ó rí bí wọ́n ṣe ròyìn màálù yẹn fún ọjọ́ ìntórí ọwọ́ àbí ẹni lè pè sóun náà ni ọbẹ̀ kutu ni ọ sóun ni wọ́n wá ròyìn ẹ̀ fún pé wọ́n wá lo àlùmọ̀ǹkọ́rọ̀ yẹn fún wípé kìí sóun òun kọ́ òun sì ni ah. bàhálàkàtà jẹ̀míà wọ́n ní lójú ẹsẹ̀ náà ni màálù yẹn ti lówó lulẹ̀ lẹ́ẹ̀kan náà sẹ́yìn tó bá ti wó lulẹ̀ kì í sí pé ó gbẹ̀mí ẹ̀ lẹ́ẹ̀kan náà wọn ò ní fẹ́ kú gífà wọ́n ti kíni wọ́n sọ bẹ́ẹ̀ sí lọ́rùn ó ní ọ̀sán mọ̀lọ́lé ló ti bá nù. wàkọ́ọ̀lẹ̀ la asùmáyín ó lóun gbọ́ tí ń sọ wípé lọ́kùnrin tí ń sọ pé ìdárọ̀ ayé tó ṣe é tí wọ́n bá rí nǹkan tó yà mí lẹ́nu báyìí orí lẹ́nu ojú ẹsẹ̀ bó ń bá ṣe rí báyìí ní ìgbóná kan wọnú ojú òun lọ lẹ́ẹ̀kan náà ojú wọn máa hit hit hit hit yọ máa gbóná yọ máa mẹlẹ gbẹlẹgbẹlẹ yọ máa ṣe pàpàpàpàpàpàpà ó bí ṣe máa ṣe lọ́dọ̀ a máa gbogbo àlàyé yẹn padà nílẹ̀ kan tí mo wájú padà pé bóun ní ṣe wọ ọbẹ̀ gan òun ni ìgbóná yẹn wọnú ojú òun takhruju min ayni ní ojú ìgbóná yẹn lòun yóò ti lọ mú táwọn náà ẹlẹ́mẹ̀wọ̀n pé àṣírí ni agbára ọlọ́run lérè hàn yìí sẹ́nìkan àṣẹ ọlọ́run tó fi síbi ojú ń tẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì àlàá inú dùn náà ti fà yí bà wọ́n ni jẹ́tò ọ̀dọ́ yìí ولكن في نظر تعلم وجود وسجود ذكر الله عز وجل وكما قال علماء السنه تخرج من كتاب الصحه والاعمال فتلقته شياطين حاضرة فتعمد إلى منقلب المعلوم في سفره وأعطاره أو من ذلك في نفسه بالذكر والخوف نعم هنا ojú kejì tá à ń sọ fún wa alákọ̀ọ́kọ́ lè fi pa ni ṣùgbọ́n ìkà làwọn yẹn wọn ò ní nǹkan kan mìíràn sórí wọn ẹlẹ́ẹ̀kejì òun náà ni ojú tó sí pé ojú tí ṣiṣẹ́ náà ni ṣùgbọ́n ni tó lójú yìí èèyàn rẹ̀ kódà ó lè jẹ́ wà léyìí ọlọ́run ọba gbàwo lójú rẹ wà máa ṣiṣẹ́ nígbà tí competition bá ṣẹlẹ̀ competition bá ṣẹlẹ̀ láàrin òun àti ẹnìkan ìgbà yẹn ni wọ́n máa ṣiṣẹ́ tàbí kó rí nǹkan kan táwọn kan gbígbà tí wọ́n gbá bọ́ọ̀lù tí wọ́n máa wo bọ́ọ̀lù nǹkan nǹkan yẹn àwọn bíi àbí káwọn kan máa ka nǹkan kó wá máa ka dáadáa tàbí kó máa ṣe dáadáa nì kí wọ́n máa ròyìn ẹ̀ kó wá máa yà lẹ́nu máa yà lẹ́nu ní sọ pé masha Allah tabarakallah albarakallahu fiki láyìn wí nǹkan tó yẹ kó wí wíwò tí ń wò lásán ó lè ṣiṣẹ́ tí wò ti ń wo lásán ni ó lè ṣiṣẹ́ ìyẹn ìtàn sàbí kan tó ṣẹlẹ̀ sí àgbọ̀n yẹn tó bá yà padà hàn ẹlẹ́ẹ̀kẹta àlàyínú lè mú àjìbá ojú kan náà wà tó yẹ kẹ́lẹ́ kẹta náà ni ìdá iná nàfẹ́. tí ọba rí tójú bá rí nǹkan tó dáa nígbà míì nítorí bọ́ dáa lásán ẹnu pé ó sọ pé ha àrùn pẹ̀lú kójú òwò nígbà àrùn tàbí kó tiẹ̀ máa wò á tó ń gbọdọ̀ gbọ́ yẹn náà padà èyí kì í ṣe náà kójú òwò nǹkan kó tó ṣiṣẹ́ yẹn ó lè má rí tó ṣiṣẹ́ ẹni wọ́n pé ha ha lásán ni ọba rínú ojú kan tó nù eléyìí ò ní ìdí àgbàlagbà kò ní ìdí arúgbó kò ní ìdí mítìn kò ní ìdí eh, kíní kan ọwà ń bẹ̀ ní gbígbí ni ọlọ́run dá mọ́ ní tiẹ̀ ní ẹ̀ a gbọ́ ìtàn kan ìkan tí àwọn newspaper gbé jáde bí magazine kan gbé jáde ní China ló ti tẹ̀lé obìnrin ọmọ ọdún mẹ́ta wọ́n fojú ẹ̀ tọ́jú àwọn àìsàn lọ́sítù ẹ̀ gbọ́ láti ọmọ ọdún mẹ́ta wọ́n kàn gbà láìsàn wa ní ọgbẹ́ kó wò wọ́n ti ń wo bí tí kinní kan wú lára rẹ̀ báyìí ẹnu pọ́n náà bí má bí tí nǹkan wú lára rẹ̀ lásán kinní òun sì máa ṣe kinní yọ máa yọ yọ máa yọ mẹ́ àti ọlọ́ọ̀ni mú wọn tètè dìtẹ́ẹ̀tì tiẹ̀ pé àlè ìdáwà àbálá àwọn yàrá gbé lọ sọ́sítù bára ìsàká bá ti ṣe báyìí tẹ́ pé bí ara ní nǹkan yẹn wà tó bá ti wú ọ̀yá ẹ máa gbé bọ̀ wá wò yóò sì wò kí ni yóò sì yọkú mẹ́ wọ́n sì bí léèrè ó sì ṣàlàyé bóò ló ṣe rí bóò ló ṣe rí ó ní kò yéwu náà ṣùgbọ́n táwọn pé kí ni ìyẹn wọn ọ̀pẹ́rẹ́sì ojú ni bílí bá wo ń tọ́ da náà nǹkan ń sì ò ní tú dànù tó bá ba ní tí ò ní fẹ́yìn tó nípa báyìí ìyẹn bá ní ayé ajẹ́ ká lọ síbi àtẹ̀fí yàtọ̀lẹ̀ ìsáwábà ti bìlà àyìn báwo ni ojú gangan tí máa ọ̀pẹ́rẹ́tì gangan láfẹ́ wò báyìí. ó lè ṣẹlẹ̀ látọ̀dọ̀ ọmọ ènìyàn àbí àlìjànú bí ojú ṣe ń ṣiṣẹ́ yìí àwọn ojú kan bẹ tó jẹ́ sí pé wọ́n máa ṣiṣẹ́ àwọn àjẹ́ kan wà tí wọ́n máa ṣiṣẹ́ wọn lọ láì rí nǹkan yẹn náà mọ̀jọ́dájú róòyà pẹ̀lú kọ́kà kan máa wò lásán láì sì darapọ̀ mọ́ńtàn sọ́ọ̀mọ̀ pé fọ́tò lásán ojú òsèkínni àwọn ojú kan bẹ tí wọ́n máa pírẹ́tì lára fọ́tò lásán gbọ́mi yí dáadáa o èyí ò ní ìpín pé àkọ́kọ́ àwọn àjẹ́ kan wà tó jẹ́ sí pé kí ní ẹnìkan jókòó kọ́ wá rí ọ pé mọ́gbàwájú ta rẹ o àwọn ajé ilé òun ò tí ì níyẹ̀ dáadáa ni ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa wí kò tí ì gba ráǹkì kò tí ì di level ńlá ni. wọ́n ní ó lè má jẹ́ pé ó ní di pé kó rí ọgán kọ́kàn jẹ́ sí pé kọ́kàn rí àwòrán lásán tàbí kó wo tẹlifíṣàn tàbí kó wà nínú gíláàsì lásán kọ́kàn rí bá ah, ọ̀tán torí pé kí lọ́fà tí lè fi ráyè operate báwọn torí pé ó ti ní rank agbára ojú àṣẹ tọ́lọ́run fi sójú tiẹ̀ ọlágbára ju tàwọn kan lọ láì dàpọ̀ mú ń tàn òun ọmọ ṣiṣẹ́ lẹ̀ lọ́ntì ọ wà bọ́dẹ̀ ti wà nìyẹn torí pé nílẹ̀ Yorùbá mi báyìí àwa ti gbà yí pé nínú àjọ kan tàjẹ́ lọ́dọ̀ wa a máa ń sábà gbà yí pé mọ́jẹ̀wọ̀n orí ọ mọ́jẹ̀wọ̀n bí ìgbà tẹ́ pé rírí lásán àbíkọ́ ọmọ gbé tòsí ẹlòmíràn pé ọmọ délé bàbá rẹ̀ mọ́ mọ́délé ìyá rẹ̀ mọ́ ibi ọwọ́ àwọn tó bá pàdé àwọn tó nírú eléyìí ibi ọwọ́ náà ni ó ti máa ṣe kíni ni ó ti máa dára ní ìkànnù ẹlẹ́ẹ̀kejì àwọn kan wà tó jẹ́ sí pé wọ́n àlẹ́ ọpírẹ́tì àti kan wà nítòsí kan ló ń tàn kò lè rí ti àbí kọ́ darapọ̀ mọ́ èèyàn kọ́ wá bí téèyàn bá wà tó fẹ́ ṣiṣẹ́ fún kọ́ wá tó wà lọ́dọ̀ ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta eléyìí tó wá lágbára ju nàmbà wán tá a sọ nù lọ òun ò tiẹ̀ ní ìdí kó dáwò hàn kò ní ìdí kó rí fọ́tò ọ̀hún gan kò ní ìdí kó rí ọ̀hún gan kò sí ìdí kó wá sọ́dọ̀ rẹ̀ ẹ kàn sáró yín ń tọ̀hún fún lásán ẹnu kọ́ gbọ́ lásán nínú ẹ̀mí ń tọ́ gbọ́ náà ni kò sì níwádìí ó kọ rẹ̀ káàkiri pé kí ló kọ rẹ̀ kí ló kọ ya rẹ̀ kí ló kọ bàbá rẹ̀ kí lọ́kàn bọ́ọ̀lẹ̀ léwu ṣé òun ni àti ẹ̀ńtẹ́ ń ròyìn ẹ̀ńtẹ́ ń ròyìn náà kó sì máa rí báyìí yóò sì lọ́mọ rẹ̀ àṣẹ ọlọ́run tó fi sí mi tùmọ̀ yóò fojú wò ó yóò gbé àwòrán rẹ̀ wá yóò gbé àwòrán rẹ̀ wá nínú ọpọlọ ẹnu brain yẹn kó tó lè operate yẹn. ẹlòmíì wà tó jẹ́ sí pé tiẹ̀ lẹ ojú ẹ̀ lágbára ṣùgbọ́n kò lè dá ṣiṣẹ́ dáadáa yóò tún mú nǹkan mìíràn ẹni pé yóò lo bí àwọn bí ọ̀fọ̀ tó bá yẹ pọ́ lọ́fọ̀ yìí olóògùn ni ẹlòmíì yóò mú bí àwọn ewé kan máa nǹkan kan báyẹn yóò fi mọ̀ kó tó di pé yóò ráyè lè ṣiṣẹ́ tó fẹ́ sí ló fi jẹ́ sí pé aṣọ lẹ́ẹ̀kan yí pé a sọ padà pé àṣepọ̀ ti mẹ láàrin àjẹ́ àti àwọn alásàsì tó bá lórí pé kíní yìí ò lè tètè lọ yóò mú yẹn náà mọ̀ yóò fọ́ra yìí lè sin tó fẹ́ sí ìmí àmọ́ àwọn àti ẹ̀sìn ọkàn ro lásán náà wàhámù lásán kò mú ń tọ̀hún kò sì morúkọ ẹ̀ bí tó burú dé yọkàn ro nínú ẹ̀mí wípé ọkùnrin kan nílùú báyìí tó bá ní nǹkan báyìí tó ní nǹkan báyìí tó ní nǹkan báyìí tó ní nǹkan báyìí kó sì máa bàjẹ́ ẹnu kó rò lásán láì mú ń tọ̀hún láì mọ láì ọkàn ròyìn ẹ̀ lásán fún ní àwọn qualities kankan yóò sì lọ bá ní tí tọ́fẹ́ lọ bá bìtí ilẹ̀ tó lágbára dé oríṣiríṣi bá ń lọ́wọ́ àwọn àwọn ẹgbẹ́ nǹkan yìí ló tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ jáde báwọn náà wọ́n náà fìlẹ̀ ààyìn lẹ́yìn àtàwọn kọ fún. wọ́n ní lẹ́mú yàrá wọ́n ní kálọ̀ ọmọ yìí pé ní máa ọpẹ́rẹ́tì ojú kùtù láti pé kó rí nǹkan yẹn o kálọ̀ ọmọ yẹn báyìí nìsín náà ilé ń bá yàtọ̀ fọdù sí i àwa lè máa rẹ́ni tí ó béèrè ah, ah, kìíní ìwà lágbára wà àmárìdì ni àmárìdì ni tí ọlọ́run náà tẹ́lẹ̀ sọ ọmọ òpó sámà ní òpó sámà dà júwẹ̀ fún mi èèkàn tí wọ́n fi kalẹ̀ dà júwẹ̀ fún mi asẹ́ ti mú mi sábọ́ láti sẹ́mọ̀ dà júwẹ̀ fún mi kí ló so pòlòrùn tí ń rìn kí láti ẹjọ́ ìtí òtí ẹ̀wà sá tí ọ̀rẹ́ júwẹ̀ fún mi wọ́n gan gan gan gan alára tó jókòó yìí wojú mi bóòlù ṣe ń rìnà júwẹ̀ fún wa etí yìí báwo ní ṣe ń gbọ́ràn júwẹ̀ fún wa ó di náà létí ó ní kíní yìí bẹ́ẹ̀ nìkan kí lọ́fà tí wọ́n fi gbọ́ ń tẹ́ júwẹ̀ fún wa irun orí rẹ bọba ti ń gbé bọba fa ní tó ń hù níbo ní ti ń hù wá sọ́wọ́ ń sálẹ̀ ni kò sí ń sálẹ̀ júwẹ̀ fún wa àwọn amárí ti ní iṣẹ́ ọlọ́run bó ti wà náà nù káàkiri nǹkan pọ̀ bẹ́ẹ̀ náà ni agbára tí ojú yẹn fi ń ṣiṣẹ́ rẹ̀ ta ló wá mọ̀ náà ni láfẹ́ sọ láàrin bóun ní ti ń ṣẹlẹ̀ yàmbá kí tawakùf a gbọ́dọ̀ dákẹ́ láàrin náà ni gẹ́gẹ́ bá ti dákẹ́ bí gbòǹgbò nǹkan yòókù pé àmọ́ bí ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àmọ́ pé ń ṣẹlẹ̀. Eh. ẹni ọkọ gbọ́dọ̀ sọkúsọ tí ọba rẹ̀ lè tí ó fi sọ̀rọ̀ tọba ẹni ọ̀rẹ́ ọwọ́ ọ̀sẹ̀gbẹ̀ kan torí pọ́lọ́wọ́ bá ti wọ́n wa pé wàlá tákìfù máa láyé tẹ́lá kàbí ìhàn السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا bẹ́ẹ̀ni àyà ti ń sọ fún wa pé dúlá ààyè tá a bá tó ọ sí nìyẹn má kọjá ààyè rẹ o má sọ ohun tí ọba máa wò tí èèyàn ọba máa sọ bá sọ Ọlọ́run gbà ọ lẹ́nu o nípa báyìí pàápàá jùlọ tí èèyàn bá dá sí àṣírí Ọlọ́run Ọlọ́run ó bínú sí níbẹ̀ èmi mo ní àṣírí yìí wá fẹ́ máa wádìí ẹ ọkàn sọnù lásán so nípa báyìí eléyìn nù nínú àwọn nǹkan tí a tún kọ́lé ní o náà ní alilmul hadith wa takriruhu li dabdabati al-ayn àwọn nǹkan ìmọ̀ tẹkinọ́lọ́jì ayé èdè òní yìí àwọn nǹkan tí fi rinlẹ̀ nípa zábúzábà ojú wípé ojú ní àwọn àwọn ìmọ̀lẹ̀ kan àwọn ìtànsán kan tí máa jáde látara rẹ̀ lọ síbi nǹkan mi ìpè òun ni yóò fi lè rí ní tó jìnà ni yóò fi máa rí ní tó wà lọ́ọ̀kan wọ́n ní àwọn ojú ní nǹkan yẹn nígbà bá ti wá jẹ́ sí pé ó ní nǹkan kan tí ń ṣiṣẹ́ tí ń lo bí distance díẹ̀ síbi tójú wà tí pé ń ṣiṣẹ́ yìí ó yẹ ká mọ̀ yìí pé kò yẹ kó yà wá lẹ́nu ká pé ó ń pàṣẹ mẹ́sẹ́jì míì náà síbòmíì torí mẹ́sẹ́jì náà ni fi ń lọ mú nǹkan tí mẹ́lọ̀ kan àṣẹ ọlọ́run náà sí mẹ́sẹ́jì yẹn náà ni yóò lò yóò fi lọ gbé nǹkan fẹ́ gbé lọ bí ó bá fẹ́ gbé lọ ó sì ju àwọn ó lágbára ju àwọn lọ ó juwá ju àwọn lọ ènìyàn ló fi jẹ́ sí pé inú àwọn ìmọ̀ tí wọ́n fẹ́rin lẹ̀ àfáwà Sheikh Abdullah As-Sadihan rahimahullah wọ́n lọ gbé ọ̀rọ̀ náà bá Sheikh Abdulaziz bin Baz rahimahullah wọ́n ìsàlàyé ọ̀rọ̀ yẹn fún torí pé àwọn mọ̀ nípa ìmọ̀ yẹn inú bàbá wa Sheikh Abdulaziz bin Baz wá dùn wá ní الحمد إن, إن كان هذا ثابتا علمية فالحمد لله الذي سخر العلم لخدمة الدين wọ́n tó máa yẹ pé ní tẹ́lẹ̀ rí mú wá nù mọ́ ayé ni ó ṣe ó rí bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n là ń dúpẹ́ fọlọ́run pé ó fi ìmọ̀ ayé yìí ó fi báàkì ìmọ̀ ṣẹ̀ríà mẹ́sìn bẹ́ẹ̀ lóòótọ́ tó máa lẹ́ẹ̀kan pé nínú obìnrin kan tí wọ́n ń pè ní Christian Lynch Christian Lynch tí wọ́n bá ti ara abúlé léwọ̀n láti máa pè ara China náà Eh, ókọ̀ tí wọ́n jẹ́njẹ́njẹ́ máa wà bẹ́ẹ̀ tẹ̀nuwí nù pọ̀ mẹ́ kìsànjẹ́ lẹ́yìn ọkọ̀ ìjọba ọmọ 24 years iná ni láti gbọ́ ti wà lọ́mọ ọdún mẹ́ta ní ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí mo sọ fún alẹ́ kan tàbá lọ wo mọ̀jẹ́lá sọ̀rọ̀ muslimuna londoniya tàbá lọ wo volume 208 ní date 27 January 1989 á ba gbogbo nǹkan yẹn mẹ́ bó ti operate bí ṣe ń sàǹfààní lára àmọ́ rẹ̀ láti lára ẹ̀bùn tọ́lọ́wọ́ ọba fún náà nípa báyìí ẹ jẹ́ ká lọ wo kókó mìíràn al-mubalagatu fil khawfi min al-ayn àti ìjù táwọn èèyàn ń ṣe nípa ìbẹ̀rù táà ń bẹ̀rù nípa ojú ojú ìtàjẹ́ náà tó jẹ́ ti ṣẹ̀rí àyè àwọn èèyàn tó ń bẹ̀rù eléyìí bá a ti ń sọ ìnáà ń bà wọ́n yẹn ìbísílì inú tó wá tó wá tó wá yẹn lẹ́rù ju ti àwọn ìyá rẹ̀ òṣòro ń ga lọ bẹ́ẹ̀ sì ni kìí ṣe bẹ́ẹ̀ àwọn ìyá rẹ̀ sọ̀rọ̀ nǹkan àwọn ilé òun ti ẹ̀wọ̀ pàápàá làwọn Yorùbá yìí náà fi kírètì oríṣiríṣi nǹkan ọ̀tọ̀lẹ̀bẹ̀ àwọn àgbà bẹ́ẹ̀ bá ń lo oògùn kan fún tí ọba ti ṣiṣẹ́ wọn á ní ọkọ̀ọ̀kọ́ lẹ̀bẹ̀ àwọn àgbà náà tọ́ba lẹ̀bẹ̀ àwọn àgbà tán àyẹ̀tọ̀ àfọ́ ní oògùn ajẹ́gùn ni ẹlòmíì wà tẹ́ pé kì í tiẹ̀ lóògùn méjì ẹ̀bẹ̀ àwọn àgbà lọ pé ẹ̀yọ̀nú ayé ìgbà mi ẹ̀yọ̀nú ayé ẹ má ní ẹ̀yọ̀nú ayé kì í sẹ́ ẹ̀yọ̀nú tèmi àti ẹni ń wúro ẹ̀yọ̀nú àwọn ìyá rẹ̀ sòrò nǹkan níwúro. náà nípa báyìí mọ́tún bẹ̀rù lórí ara àyìnà ti sẹ̀rí àwọn wa náà ní kókó eléyìí al-mubalagha fil khawfi min al ojú yìí ó ti wá sọ di àwọn ìdàràkúdà nǹkan bí méjìlá kan bíbà tó lè sọ wádà táàbà sọ́ra fàyàsíru da'ifal iman billahi azza wa jalla èèyàn lè di ẹni tí ò ní ní ìmánì tó nǹkan mọ́ ẹ̀rọ sá máa báyìí kò ní mẹ́ntẹ́ pè ní Allah ojú wọn lójú ń bẹ o ṣẹ̀rí àgbọn lójú ń bẹ o ànábì lójú ń bẹ o wọ́n fẹ́ wọ ànábì náà tí ò nígbàgbọ́ káàkiri ilé wọn abọ́dọ̀ sọ́ra ń ẹlẹ́ẹ̀kejì inú tí ẹlòmíì ti ń takò ìdẹ̀ra ọlọ́run látara pé ń bẹ̀rù ojúkojú ní bá ní sọ ti jẹun yóò pọ̀ wọn ò ti jẹun ọ̀dẹ̀ ti jẹun ṣe mọ̀ pé ọ ń bẹ̀rù pé à ah, gbogbo aláǹgbá ló ń danú délẹ̀ o àmì kínú ọjà rẹ ìwọ náà sá sọ fún ọ bàbá sì délùú akéwọ́ káṣe bí gíní bí akéwọ́ tó ti jẹun ah ebi ah, ah ah ah tó o bá tì mí báyìí màá wó lulẹ̀ ni mi ò ti jẹ nǹkan kan ẹlòmíì látara ìbẹ̀rù bẹ̀rù bẹ̀rù àwọn orí ọlọ́run kan wá tí ò ṣe é bò ara ẹni tó lóyún lóbìnrin kò sì jẹ́ káwọn èèyàn máa kó ń lóyún ẹ̀rọ kan orí ọlọ́run tí ò ṣe é bò lélẹ̀ wọn táwọn ìbílẹ̀ bá lóyún ikọ̀ ọmọ yóò máa lòkè díẹ̀ díẹ̀ mọ̀ bá yọ ga dáadáa bí bá ń lọ báyìí ọ̀sà bọ́bá fẹ́ jáde alẹ́ ní ọjà ìdáni kankan fi ní rí kí ló dé ọlọ́run ọ̀fẹ́ kí ayọ́mọ̀ ah ojú ń bẹ́ o irú eléyà nílò tó báyìí ẹ̀rú ń ti pọ̀ jù bá ẹlòmí bàbá kan ń bẹ mọ́ mọ́ ó ti kú láyé ti pẹ́ mi ò fẹ́ dárúkọ rẹ̀ kọ̀ọ̀rá mọ́tò tuntun láyé rí ó sì lówó ó sì lówó kọ̀ọ̀rá mọ́tò tuntun láyé rí ọmọ ìlú wo ni bàbá òun kọ̀ọ̀rá mọ́tò tuntun láyé rí wọ́n wá ní kí ló dé jọ̀bẹ́ àtọ́tún wọ́n ní à ah, wọ́n ní jẹ́ tó ṣe ra mọ́tò tuntun alákọ̀ọ́kọ́ báyìí tó ti ní accident náà sọ fún wípé ah, àwọn àjẹ́ni wọ́n ti wá sọ fún ọ pé ọ̀gbọ́dọ̀ ra mọ́tò tuntun mọ́ kìí sá lòkù díẹ̀ díẹ̀ kìí sí tòkúnbọ̀ tẹ́yàn tó tòkúnbọ̀ àlòkù ló náà àbí tòkúnbọ̀ náà kọ́ ni àlòkù ń tòkúnbọ̀ náà dára yẹn ṣùgbọ́n kìí ṣe eré léwọn o àwọn tó jẹ́ sí pé kọ́ ó tì lọ́la àwọn ó tì lọ́gbọ̀n láǹkan kan ni o gbogbo mọ́tò tọ́ra làyé àti transport ni o àti ti káà ni o àlòkù ni mara ẹrù ni o ẹlòmí ọ̀wọ́sọ̀ tó darí láyé ẹ̀ dákun tájà máa wọ̀sọ̀ aṣọ òsè fi pamọ́ àwọn kan tá a máa fi pamọ́ nínú ṣẹ̀rí àtànàbí kọ́ apá máa fi pamọ́ àná làwọn orí tí ọ̀hàn táyé ìyẹn ra ká olóhùn ò ní gbé jáde ẹ̀rọ àwọn kí láǹfààní ẹ̀ bó bá ti gbé jáde wọ́n mọ̀ náà ni àwọn ah, ọlọ́mọdé ah, ayé ayé burú àbọ̀lọ̀ bẹ̀rù débẹ̀ wọn àtúntún sọ pọ́lọ̀ ń pò sínú irú àwọn eléyìí àní ìdíkàfẹ́pà mọ́jẹ̀ kí bẹ̀rù ojúkójọ́ wá sọ débẹ̀ wọn kọ́ mọ́tò máa jẹ̀bi ọlọ́run látara rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí ń sáwọn ènìyàn tí wọ́n mọ̀ náà ni. wọ́lá ẹlẹ́ẹ̀kẹta yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà lára wọn bákan náà látara pé abẹ̀rù jù abẹ̀rù àjẹjù abẹ̀rù ojúkójú àjù ẹlòmíì ó tún wá jẹ́ sí pé gbogbo èèyàn ní lẹ́ni burú lọ́dọ̀ rẹ̀ ah ojú ẹ̀ tóbi pọ̀ ojú ọkùnrin tí mò ń wí ah ó tóbi pọ̀ wo mi ò bá sọ̀rọ̀ ẹ mọ́ ọkùnrin yẹn tó bá láti ní báyìí yọ́ta àwọn júmọ́ mi náà júmọ́ mi náà júmọ́ mi náà ah, ẹ̀rù ẹ̀ ń bá mi ó mi ò bá sí mọ́ ẹlòmíì látara kínní yìí kò báyà rẹ̀ sí mọ́ ẹlòmíì látara kínní kò bá òbí ẹ̀ kankan sí mọ́ gbogbo àwọn ọmọ ìyá ẹ̀ wọ́n ti jọ̀tọ̀ tara wọn látara yìí pé ah ojú ẹ̀ yẹn bí sí máa wú yẹn ẹ̀rù ẹ̀ ń bá yẹn ó wọ́n náà sì mọ̀ pé arúgbó tó bá jókòó ńlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò lè máa yí ọrùn kiri bí wọ́n ṣe ń yọrùn kiri ó ti rẹ gbogbo ti rẹ ibi ó bá gbójú sí kan náà ni ní ọmọ òtọ́ wá ìwọ náà ni ah, dé dáadáa sí burúkú kankan ni ó sáà ọ náà nígbà tí ò lálàáfíà débi kọ́ máa yí ọrùn káàkiri báyìí ẹnu gbogbo àwọn nǹkan àkóbá yọ wà gbogbo àwọn èèyàn gbogbo ẹni especially ẹni tó bá yàgbà kúrò nínú ẹ̀sìn Islam níjọ́ tó bá kọ́kọ́ sá kúrò nínú ẹ̀sìn Islam báyìí tó bọ́ sínú ẹ̀sìn mìíràn ẹ̀sìn kejì ní o ẹ̀sìn kejì náà mọ́tò àmọ́ bọ́ sí níjọ́ bá ti bọ́ bẹ̀ báyìí technique tí wọ́n fi máa sábà mú wọn jù nìyẹn wọ́n kọ́kọ́ sọ di alátakò gbogbo ẹbí ẹ̀ bàbá rẹ̀ ah bàbá rẹ̀ òun lọ́bọ̀ débi tó ọba dé òun ìyá rẹ̀ ah ìyá rẹ̀ ní máa pa bàbá rẹ̀ lọ pàdé ẹgbẹ́ ó yà yí pọ̀ sẹ́yìn báyìí wọ́n jọ wá máa sọ̀rọ̀ nípa rẹ̀ ń bẹ̀ ṣe mọ̀ pé tọ́mọ bá gbọ́rú ilé ní kí ni yọ́ ṣẹlẹ̀ kò ní délé mọ́ ló fi jẹ́ sí pé àkọ́kọ́ strategy tí wọ́n máa ń lò nìyẹn láti fi lè rí pé àwọn monitor ń tẹ́ pátápátá kọ̀ọ̀yà ìpadà sí ní Islam mọ́ wọ́n sọ gbogbo àwọn ẹbí ẹ̀dọ̀ tẹ́ẹ̀nì látara pé àwọn rí náà sí so nípa báyìí eléyìí náà ó kó burúkú ní gbèyàn lọ sí àbá ti bẹ̀rù ojúkojú ẹlẹ́ẹ̀kẹrin ẹni tó bá ládàáwó yìí lọ́dọ̀ tí ń bẹ̀rù àjẹjú bó ṣe máa yìí lọ yọ́ máa gbégbé sí ayé àdágbé mùntọ́wìyà yìí tó máa mùntọ́wìyà ni pé yóò sá máa dá wà ní onìkan bí bá ń lọ travel onìkan lé ọ̀dà lọ bí bá ń lọ báyìí onìkan náà ni ó mú yàn lẹ́yìn ni ah, gbogbo àwọn tá a máa mú lẹ́yìn àmọ́ àwọn ọmọ bá ti àjẹ́ nì àmọ́ tí ń dáwọ́ olùjọ́ yọ́ máa dá wà ní ara àwọn àdánwò tí máa bá àjẹjù nìyẹn náà kò ní lọ́rẹ̀ẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀ náà ni irú ẹni bẹ́ẹ̀ máa parọ́ púpọ̀ yóò máa parọ́ torí pé ẹ̀rọ máa bà pé tó ń bá sòdodo fáwọn ènìyàn wọ́n àjẹ wọ́n fi dà wọ́n láwọn kò ní jẹ́wọ́ bọ́ bá travel tó bá jèrè bọ̀ sẹ́ẹ̀ jèrè báyìí tí máa ń ṣe náà ní owó kò àti ẹ̀ mójú owó gan àti máa rójú owó gan mú bọ̀ ẹ̀fín parọ́ nìyẹn kí ló sì fà ọ́ ń bẹ̀rù pé tó ń bá sọ fún pé òun jèrè yóò fi ojú dààmú òun náà eléyìí ọ̀gbọ́dọ̀ máa rí bẹ́ẹ̀ fún wa nínú ẹ̀nu náà ẹlẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀kẹfà hàn tẹ́jà lè ń sáyà àtàkìdọ̀ ẹ̀nà sábàbà kò lè má rọ́dún àwòrán ẹlòmíì tí èrò àjẹbá bá kọjá bó ti máa yìí yóò sọ di pé gbogbo ntọ́ bá ṣe báyìí àwọn ayé náà wọ́n bá fẹsẹ̀ kọ́ ah, àwọn ayé bórí bá fọ́ ààyè náà bẹ́yìn bá dùn ààyè náà bó gbẹ́ bá ń gbẹ́ náà ààyè náà wọ́n gbà ayé máa ń fò gbẹ́gbẹ́ yẹn o wọ́n bá rẹ̀ yẹ kan tó fò tó fò sórí ilé rẹ̀ dára lóru ààyè náà gbogbo nǹkan pátápátá yọ máa pè ní ààyè wà níjọ́ lálàáfíà nù gbèsè ààyè mọ́ so eléyìí nínú àwọn kan tí máa kó báyìí náà alákọ̀tún láyé níbi kádàrà àṣepọ̀ ojú pẹ̀lú àṣepọ̀ àwọn àjẹ́ pẹ̀lú kádàrà sí àwọn àjẹ́ lè dá kádàrà padà yìí tá a fẹ́ wọ́n mẹ́ ànábì sọ àdísì ńlá kankalẹ̀ fẹ́ẹ́ pé táwọn afá bá ké fún ọ tọ́ọ̀bà sọ́ra dáadáa ó sì gbọ́ ó túmẹ̀ nítòkútù tí ó sì yẹ wọ́n ni hadith imam وإذا استغسلتم فاغسلوا أنا بنا العين حق وجودا بين حق original ojú gidigidi ni kìí ṣe fake ma ẹgbẹ́ ah fake ojú mẹ́gbẹ́ fake àwọn àwọn àjẹ bẹ́ẹ̀ ni ọmọ bẹ́ẹ̀ àjẹsẹ̀rí àmọ́ sọ fún ọ wọ́n lódodo ni wàlúù káà náà ṣe ń sábà kan wọ́n ní tí kinní kan bá lè gbáwájú kádàrà ni ojú ni ọba gbáwájú kádàrà ṣe mọ̀ pé wọ́n sọ fún wa pé kọ̀ gbáwájú kínú ah. lẹ́yìn mi ò sì tó gbé hàn ah, òun àti kádàrà jọ ń fà ara ẹ̀ a sọ fún yín pé atorí japa ni wọ́n àtẹ̀dẹ̀jọ́ kan ni wọ́n wọ́n ń bá kádàrà lọ́ni o ànábìnrin kò lè bá kádàrà fa sọ́nà lọ́wọ́ ni ànábì wa tún tẹ̀síwájú wáyé tẹ̀sí òkùsílítùm fàkùsílù àlàyé iléhùn a máa gbọ́ òkùsílítùm fàkùsílù ní pààtì míì tí wọ́n bá tún fẹ́ máa sọ̀rọ̀ bú láti máa gbàrà wá lẹ̀ ká ní pírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí wa iléhùn a máa gbọ́ yẹn náà. twenty alákọ̀tù làáyín bí sihir alákọ̀tù làáyín bí sihir àsìkò tí mẹ́rin àjẹ́ tá a pè lójúkójú náà ṣẹ̀rí àyín pẹ̀lú àwọn alásàsì àsìpọ̀ ń bẹ láàrin wọn kí ni àsìpọ̀ ti ó tó wa yí pé ká tiẹ̀ gbàgbọ́ lọ́hùn ń dà wọ́n pọ̀ ó kó wọn papọ̀ ẹgbẹ́ yẹlẹyẹ ti kíni lẹ́yẹ wọ́ọ̀tọ̀ bẹ́ẹ̀ ó tó wa gbọ́dọ̀ ń dà wọ́n papọ̀ nú àyà kan náà òfin yà pé bákan náà ìjọ kan náà ni wọ́n ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni wọ́n ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àjẹ́ ńgbà míì tí wọ́n jájẹ ti àjẹ́ tó lójú nìkan wọn a máa láṣepọ̀ pẹ̀lú àwọn àwọn nígbà tó bá tíra ètò jú tán tí ọba àràn mọ́ yọ padà sí ọ̀dọ̀ àwọn yẹn láti fi kún bóyá òun ráyè àti ìfèròǹgbà wọn ọlọ́run fi kún àpapọ̀ náà lọ́kùnrin rẹ̀ fi wà min sharri naffathati fil 'uqad wa min sharri hasidin idha hasad. wa min sharri naffathati fil 'uqad wa min sharri hasidin idha hasad. ìwádìí ọ̀nà míì tó jẹ́ máa mímà twenty one òun náà ni ǹjẹ́ ní afọ́jú lè jẹ́ àjẹ́bí tí afọ́jú lè jẹ́ àjẹ́bí àjẹ́ sẹ̀rí àránsọ àjẹ́ torí pé tí èèyàn bá ráfọ́jú ńlẹ̀ Yorùbá tó bá dàgbà tí wọ́n bá pè lájẹ́ wọ́n pé wọ́n fẹ́ fọ́ ẹnìkan lójú náà ni wọ́n fi dá padà sí lára ẹni tó fọ́ lójú ọ̀rẹ́ dì fún rẹ̀ tó lè jájẹ́ nínú òfin Islam ìdáhùn ni pé mhm. bẹ́ẹ̀ni wọ́n ní. wọ́n ní tá a kọ́ lẹ́kọ̀ọ́ síwájú lẹ́ẹ̀kan náà ni wípé kì í ṣe túláàsì ni pé kájẹ̀ fáfẹ́rẹ́ ọpẹ́rẹ́tì kó rí nǹkan yẹn táfọ́jú bá jẹ́ pé ọlọ́run fàṣẹ ń sójú ẹ̀ láti inú ọkàn rẹ̀ tí ó jáde tó bá wà lójú ẹ̀ ó lè ṣiṣẹ́ wọ́n ló lè ṣiṣẹ́ ìní pé kì í ṣe ẹran káwá wípé ẹni tó dé pé ọ̀rọ̀ ojú là ń sọ ojú rẹ̀ ò rí ìnáni kò túmọ̀ sí pé kò lè ṣe kíni kò lè operate kò lè ṣe kan ṣùgbọ́n lè ṣe mí kò lè ṣe kan ni ṣùgbọ́n lè ṣe omi ìmọ̀tẹ́ni di kọ́mọ̀ tó bá ti lè mọ̀ nípa onítọ̀hún yóò fojú yẹn lọ ṣiṣẹ́ tó fẹ́ ṣe torí mo jẹ́ sí pé máma rò pé tó bá rí afọ́jú kọ́ wá mọ̀ pé à máa ṣe dúró ọlọ́jà ní àjẹ́ àjẹ́ òlì sí láàrin afọ́jú àjẹ́ ń bẹ láàrin àwọn owó láàrin àwọn afọ́jú òun náà lè ṣiṣẹ́ o ló fi jẹ́ sí pé à nítorí pé àárín àwọn afọ́jú la fẹ́ lọ ẹ mọ́jà kàńtọ́ yà á ká mọ́jà sàtìkáwù tọ́ yẹ ká sí ẹ afọ́jú làwọn eléyìí wọn ò lè ṣe nǹkan kan mọ́ rẹ̀ o bóyá tìmí ń bẹ́ nínú wọn tó lè ọpúrẹ́tì jẹun tó lójú gan ti fi rìn àrà o sọ nípa báyìí ká sọ̀rọ̀ à ń bẹ̀ nínú ẹ̀kọ́ mìíràn òun náà ni pé hali àyínú lè ń sánú nàfṣàhù tí ènìyàn lè ṣe àjẹ́ ó lè jẹ ara rẹ̀ ẹni pé ó lè ṣe àjẹ́ sí rẹ̀ ẹni ó lè wo rẹ̀ kó sì bàtà rẹ̀ jẹ́ tí ó lè wo nǹkan ara rẹ̀ kó sì bàtà rẹ̀ jẹ́ tẹ̀mítà bá bẹ̀rẹ̀ lórí nínú làákà ìwà ní ìtàrí kí a máa gbé àá èyí ó ti wá máa bàtà rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àbí síyẹn lè máa bàtà rẹ̀ jẹ́ kò ṣeé ṣe ọmọ ènìyàn ò lè ṣe máa wọ́ra rẹ̀ kọ́ máa wọ́ra pé àwọn síbẹ̀ kí tòun ọba yẹn kò ṣeé ṣe ìdáhùn làákà ìwà nìyẹn sùmọ́ lọ́mọ pé a máa ṣẹlẹ̀ ìnáyẹn náà fi jẹ́ pé tá bá ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ajínigbìn báyìí bá gbà wá a yìí pé mímọ́ pírìtì ojú kò tú láàsì wípé kọjá sí pé èèyàn ń pẹ́ gàngbà mi a máa mú ẹ̀gàn lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ó sì lè má jẹ gàngbà mi ṣùgbọ́n yọ ọjà sí wípé kíní yẹn èèyàn gbé tóbi púpọ̀ ó yà yàn lẹ́nu ìyàlẹ́nu a máa jẹ́ kójú ọ̀pẹ́rẹ́tì ẹ̀gàn a máa jẹ́ kójú ọ̀pẹ́rẹ́tì ìyẹn fi wá wípé èèyàn lè fojú ara rẹ̀ bá dára rẹ̀ jẹ́ ó lè fojú ara rẹ̀ bá tọmọ rẹ̀ jẹ́ ó lè fojú ara rẹ bàtàyà rẹ jẹ kódà ó lè fi bà dúkìá nǹkan ègùn rẹ tó bá ti rí nǹkan èlò rẹ tó bá ń dá ọlọ́run máa wí ntánàbí ni a máa wí tó bá ti lẹ́yẹ wí ó lè bá o tójú ẹ bá ní o ṣùgbọ́n ní tó bá ní ó lè mà lójú òun tó ti wo nǹkan mọ́tà rẹ ni pé tó ń bá wo òun òkú a máa bàjẹ́ tó ti rí báwọn yà sọ́ra wọ́n sì sọ fún yàn ṣùgbọ́n kí zikiri yíyá ọmọ àpọ̀ lẹ́nu gbogbo ìgbà masha Allah tabarakallah aw tabarakallah aw barakallahu fi sáwí nkankan tí yóò pa ìgbóná pa mọ́lẹ̀ òun náà ni ìrántí ọlọ́run lẹ́sìn ọ̀fẹ́ ìrántí ọlọ́run ọ̀hún ọ́pẹ́rẹ́tì ní gbogbo kílẹ̀ rí eléyìí ó náà ni ọ̀rọ̀ ọlọ́run tó sọ wípé ní sọ́tò ká wàláwùlá ìdá khalta jannatak. wàláwùlá ìdá khalta jannatak kúrìtà máa ta ọkọ̀ ọ̀dà kúwàtà ìlà ìlà. bẹ́ẹ̀ni tó bá ti wọnú inú ọlá tọ́lọ́ ń fún ẹ máa sọ pé masha Allah la quwwata wọ́n fẹ́ kí jẹ́mọ́ ọba àwọn igbó lóhùn yẹn ká lọ lé. ma sha Allah àwọn ọmọ fẹ́ gbọ́ ọ̀yá ma fẹ́ gbọ́ lẹ́ẹ̀kan jù wọ́n yà pé ọkàn á gbọ́ ọ yìí ọmọ àjẹ́ funfun àjẹ́ pupa àtàjẹ́ dúdú kò sínú ilé ayé mọ́mùlẹ́ nà lásán àjẹ́ tinú náà tó lò fún náà ma ọba ti rí nítọ́ dáa nínú ilé rẹ lọ́mọ rẹ ní kìíní kan má sọ ha ti ha o ọmọ ara rẹ jẹ́ o mọ̀ pé masha allah la quwwata illa billah ntáwé ọlọ́run ní ọkùnrin yẹn tó bá yẹ kó bá wí gbólóhùn yìí ni oko tó jóná tó parẹ́ òun kò ní parẹ́ gbogbo létí máa ń kó ọjà kan jóná ńgbà míì wọ́n wá wádìí wọn ní mọ̀ díẹ̀ wáyà ní jó mbẹ̀ ni wáyà kọ́ mọ́ àwọn kan jó àwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ilé kan collapse ó wó lulẹ̀ ẹ̀yìn nìkan ẹ̀yìn mo ṣe foundation dáadáa èyí ti tí wàá wó láti jẹ́ àwọn kan ṣẹlẹ̀ àwọn kan ṣẹlẹ̀ tí wọ́n ti gbé yẹ ká mọ̀ póòlù náà kan bẹ ládùúgbò kan oní sìmẹ́ǹtì ní bá ti rí báyìí <laughs> yóò sàn owó wọ́n bá ti rí oní sìmẹ́ǹtì ni òfin àpò oní etí kì tọ́jẹ́ gi yẹn tábà nínú ní wú kò yẹ kó dùn àtó nǹkan ṣùgbọ́n ní sìmẹ́ǹtì àyáàbù ni ó gbé wájú ọwọ́ àyáàbù àwọn ìtura yóò tàn wó márùntìrì yóò tàn wó wọ́n sàtò bí ẹ̀mẹ́ta ẹ̀ bá ní à ah, kìnnì kan àwọn eh, ìwé àwọn alálàálẹ̀ kan bẹ ní bítẹ́ńrì mọ́yẹn mo ní kò sí ti ń jẹ́ báwọn nǹkan kan ń wò lọ́fà tí fi ń wò lulẹ̀ ó sì kọ́ mọ́jẹ̀ pójú èèyàn ní ń wò bóyá ojú kí ni àlìjànú ẹwí nǹkan báyìí káàdì wí nǹkan báyìí kò sí wàhálà ẹwí èyàn á máa ṣe tààwíìsù fún nǹkan tó lẹ́nu èyàn á sì máa ṣe tààwíìsù fún nǹkan tí ò sí kí ni tí ò lẹ́nu níbi ẹni tó bá lẹ́nu nìkan là máa ṣe àdúrà fún pé kọ́lọ́n dáàbòbò kọ́lọ́n protect no ní tí ò lẹ́nu náà ní tí ò lẹ́nu tí ó wúlò ju ní tó lẹ́nu lọ́nbẹ̀ náà nínú káà àti ewúrẹ́ ilé rẹ̀ èwo lọ́hún ní bá lójú àfá ẹ̀dá mi lẹ́yìn jẹ́mọ́ wa káà ní ẹ̀ sí káà lẹ́mìí àmọ́ wí o láwọn nǹkan wọn wọ̀nyí láti fi lè fún alálàáfíà ní gbèsè ayé wa náà náà nípa báyìí ọkùnrin yìí kò wí bẹ́ẹ̀ àìwá wí yẹn lọ́jọ́ kí àdánwò ọba àná tó yẹ pé àwọn sálà fún mi sọ yìí pé mọ̀nà àjábà o tọ́ ọba ríra rẹ̀ gan tọ́ ọba ríra rẹ̀ gan tó rí ní túbọ̀ lára rẹ̀ gan wọ́n ní kọ́ sọ pé masha Allah tabaraka wọ́n fẹ́ bẹ́ẹ̀ tàbọ̀ máa rẹ tàbọ̀ owó rẹ yà sọ́bọ̀ lóyìn bí ẹ bá wo gíláàsì ẹlòmítà wo gíláàsì báyìí ọ̀n pé zikiri tá a máa wí ń bi gíláàsì wa Allahumma hassin khuluqi kàmá hassanta khalqi ìwọ lọ́hùn ah mo ṣe dáa tó yìí nínú gíláàsì yìí òrékè lẹ́wà lóbìnrin náà sọmọkùnrin náà ni somebody ni ah èmi ni mo á ń sọ̀rùn báyìí wọ́n lọ́n bó ṣe ní kí n dá yìí nínú dídá jẹ́ kí wà mí náà ni jẹ́ kọ́ dà tó ẹni tó bá wọlá rẹ̀ tí ọ̀wà dá ńkọ́ ọdún náà ṣàdúrà àwọn àfáàní yóò ṣe àwọn àfáàní yóò ṣe bẹ́ẹ̀ torí pé fúsínù tọ́lọ́run fi sára wákàn ju àwọn lọ ni gbogbo ẹnu pé ọjọ́ máa dá mà lásán ó ti dà ẹbí ọmọ dọwọ́dé lẹ́rìn kìdí di ẹ̀ ó sì máa fẹnu gbé oúnjẹ ńlẹ̀ ẹni tí ọ̀wá sí ọ dáadáa náà ni ìdí nìyẹn tó jẹ́ gbogbo aláṣẹ tó tí ẹ̀ bá rí ń tọ́wá wù ní ara rẹ̀ má máa wò pé ah máa wò pé mi mọ̀ dáa pé ẹ̀kẹ́ rẹ̀ dáa gbogbo ẹ̀ yà sọ pé bó ṣe wù gbogbo nǹkan tí nìyẹn kọjá àǹfààní fún wa èèyàn lè kó bára látara látara bí kò sí ló fi jẹ́ sí pé al ìjẹ́lá alẹ́ dá ojú padà sọ́dọ̀ ẹni tó mójú wa ẹni tó fi nǹkan kan ránṣẹ́ sí ọtọ́ tààfà tá dáfà padà dẹ́yìn bóyá sọ fún wa ọfà ni nínú definition tá a fún ojúlẹ̀ kan ọfà ni tá a lè dáfà padà ẹgbọ́ ọ̀ya قال ابن القيم في الطب النبوي عن ابي عبد الله الساجي ابو عبد الله الساجي كانوا عفاني انصر عليه بيوني olóńtúwábù níjọ́ kan bóyá hajj lòun lọ ni abúlé sì ń lọ jagun ẹ̀sìn níjọ́ náà ni lórí nǹkan ọ̀gùn lòun wà nǹkan ọ̀gùn yẹn fáríhà àà ah, ọkọjá ah. abẹ́ bí atẹ́gùn nìṣe máa rìn tì ní nǹkan ọ̀gùn yẹn ẹ̀sìn rẹ̀ tàbí ọ̀rọ̀ akọ̀mí tó gùn bí atẹ́gùn nìrìn ẹ̀rí ọlọ́run fún un lágbára wọn ìrìfìkọ́ ọkùnrin kan wá ń bẹ́ nínú wọn ọba àwọn tíráfù ṣùgbọ́n àjẹ́ lòun ọwà nù wọn ẹni ọlọ́run mùsùlùmí gbogbo wọn wọn jọ kírun náà ni o òun náà sì ń lọ àjì náà tó ẹgbẹ́ ní àjọ àjì ni wọ́n wà ló jẹ́ ká sọ fún alẹ́ kan pé kì í ṣe túláàsì kíkọ́ dára rẹ mọ̀ ó sì lè mara rẹ tọ́ba mara rẹ sọ́ra o àwọn kan tá a mọ̀ sí àmà ilà àtìláfà ọ̀ kò wú nǹkan kan láyé rí àfikọ́ bàjẹ́ lọ́kùnrin ọ̀ tó bá ti wò báyìí yóò bàjẹ́ ni nìyẹn á pé reality nìyẹn ò bó ṣe rí gan-an nù ọ̀ ń bẹ o àwọn ojú yẹn ń bẹ o bọ́ bá ní tọ́ da báyìí yóò sì rè bọ́ ọ̀fọ̀ bí aago tẹ́ ń wo ní ìsìn tẹ́ ń bá máa wò bá wò ń wò kú wò ẹ̀ sáré pé kí a lọ́ ṣe yọkàn ni pọ́ yọ̀ ah èso rẹ̀ ọ̀dá ni ẹ̀rọ ẹ̀ṣà máa wádìí tó gbé ṣubú ṣùgbọ́n òun ti ọ́pẹ́rẹ́tì ń tiẹ̀ náà tiẹ̀ èyàn ti máa dààmú kiri ẹ̀ tó máa wàhálà ara yín pé ẹja wádìí investigation kí ló fà á kí ló ṣe ẹ̀ yìí tètè gbà. wọ́n wá sọ fún àfáàní pé ìfàdùnà kọ́tà kẹ́mílẹ̀ láàyè wọ́n ní yá dáàbò bo nǹkan ọkùnrin tí ń sáré dáadáa yìí lọ́dọ̀ ọkùnrin yìí o <laughs> ojú ẹ̀ lédè o ẹ̀ ń pé tó bá wo nǹkan bàjẹ́ o fakọ́l. Abu Abdullahi sáájì yìí ó ní irọ́ ni bọ́bá ti bọ́ ṣe jù bẹ́ẹ̀ lọ kò lè ráyè ṣe àkọ́mọ̀ mi ní sùtà wọ́n wá sọ fún àjẹ́ yìí pé Abu Abdullahi sáájí ó ní ojú rẹ̀ ò lè ṣe kí ni kò lè pìtú kankan lára nǹkan wọ́n bẹ́ẹ̀ mọ̀ ní tí ó níbi alágbára méjì ti kínú àbá Abdullahi àfa àgbà ni olójú yìí ìṣe àfa ń tiẹ̀ ṣùgbọ́n òun náà sájẹ̀ mùsùlùmí àwọn àbá wọn pé ah, olójú kan bẹ láàrin ìrìn àjò dáàrin lọ inú gúrùpù wa yóò tọ́ba wo nǹkan yọ bàjẹ́ nǹkan gùn rẹ ti ń sáré fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́ yìí tọ́ba ilé rí nǹkan ó nǹkan gùn rẹ o àbá Abdullahi ní láyé kò tó bẹ́ẹ̀ ṣáájú ó kò tó bẹ́ẹ̀ kì í ṣe nǹkan gùn òun ni ọkùnrin náà àwọn àwọn agbébọrùn gbé fìlà wọn lọ gbé information bá ẹ̀ẹ́n tí wọn ọmọ ni tí wọn mọ̀ pé tèmi kọjá àwọn ẹni tí ń wí ni àájọ test ẹ wò lónìí yọọ mọ̀ pé nǹkan ju nǹkan lọ. ọba fojú wo lẹ pé àbúrò Abdullahi sáájì ọ̀rọ̀ ara kúrò láwùjọ bóyá lọ ṣe nọ́mbà two ni o àbọ̀ lọ ṣe nǹkan kan kọ̀sátì nínú ìjókòó ìjọ náà ọba béèrè pé ńbo ni kinní ń wà ẹ̀sọ́ bíi tí ẹran kìíní àkọ́mí rẹ̀ ti ń sáré pẹ́pẹ́pẹ́ ńgbọ́lọ́wà wọ́n bá júwe bíi pé òun lọ́ọ̀kan lọ́ba lọ́ọ̀bẹ̀ ọba dúró lọ́dọ̀ rẹ̀ ó ti fò ọmọ ẹ̀yìn ó sì jẹun àárọ̀ jẹun fanadara ila naqa ọba wu àkọ́mí ó wò bíi tí ó bíi tí ó wò tàwọn tànà tí máa ń rántí ó sì wò fatarabat wa saqatat bó ti wò báyìí rìn àkànmí òyìká nǹkan ni bí ti ń kọ báyìí ọkọ̀ ń ro òun ro òun ro fàṣàkọ̀tọ́ọ̀tì ọkàn wò lulẹ̀ padà ní látara wíwò Allahu Akbar ń bọ̀ jábọ́ tán fẹ́ràn pé olówó nǹkan ò sí nílé olówó tó sọ fún pé ò tó bẹ́ẹ̀ ó ti kó mbẹ́ nìyẹn àgbà tó ti rí kó kó mbẹ́ òun náà ti mọ̀ pé ẹni tó ní òun ò tó bẹ́ẹ̀ òun náà ní nǹkan tí ó wù í ó ní nǹkan tí ó wù ní nǹkan tí ó wù yìí ni tí ń sá fún ló fi fojú sọ pé kó kù nílé nígbà tó rí pé kò sí nílé lọ́jọ́ lọ bẹ̀ ìràkùnmí ọ̀sá lè ṣàdúrà fún rẹ̀ àbí ìwọ́n tó ní nǹkan náà lọ́ọ́ ṣe nǹkan sí lára tó fi dáàbò bò wo ní nǹkan ló sì sí nílé yìí ilẹ̀kùn ti sí bó ṣe dénú. àbá Abdullahi wa dé ṣáájú fa ó bèrò àndàlá àìn. àbá Abdullahi ó rí ó ti pitú ra ó náà lórí wọn àkùnrin ẹ̀ ló ṣe gínú ló ti wúlò lẹ́wọ̀n fàkọ́ọ́lì àbú Abdullahi táájí ní kò sí wàhálà ẹjúwe ibi tọkùnrin náà wà fún mi ah, wọ́n bá júwe bẹ̀ fún ọ tọ́ bá dúró tọkùnrin lọ́rùn báyìí tọ́ bá ja òkè iṣẹ́ ẹ̀sẹ̀ o ẹ̀ gbọ́dọ̀ sí nígbà ẹ̀sẹ̀ láyọ̀ síra wa eléyìí sọ̀rọ̀ ọ̀sẹ̀ eh, ṣe bá fa ló pe ra rẹ̀ ẹ̀bọ́ lọ lágbára kan ní ah mo lọ́lọ́hùn àbú Abdullahi táájí olùsìn lọ́nìí mọ́mùlùkọ́ yìí mi ní wakọ́ọ̀lù bísímìlá habasa وحجر يابس وشهاب قابس ردت عين العين عليه وعلى أحب الناس إليه طبعا كايا القرآن بفرج البصر هل ترى من فتور ó tún ní tún mọ́rí jìn ilbásọ́rọ̀ kárọ̀ tẹ́yìn yà ń kọlíbù ilẹ̀yìn ilbásọ́rọ̀ kọ́ sí àwọn wàhúwà ha sí Níṣe ń kàtán báyìí, fàkọ́rọ̀ jẹ́ ti hádàkọ̀ tálàá in. Ojú bọ̀dá ajọ́sí tọ́lọ wo àkànmíwòkú, ó sì yọ jáde kọlọbọ̀. ọwọ́ àwọn ọ̀rọ̀ báyìí hádà kí ọ jábọ́ báyìí ọwọ́ isan pé tó gbé dúdú yọ máa gbé lọ ọwọ́ jábọ́ báyìí wálẹ̀ wọ́n lọ ọmọ ti náà kọ̀ wàkọ́ méjì dìde náà náà yìí lọ a máa padà ní tí mo fi ń sọ lè fún wa ni pé ìyẹn tó bá mọ̀ pé ń bẹ lára àwọn táwọn náà mọ̀ tí wọ́n kà nínú tọ́lọ́hún sì fi rán ànábì àti tọ́lọ́hún fi tọ́lọ́hún sọ̀kà náà lọ́kọ̀ láti tí ó sì dé kíni tí ó dá padà wá bọ̀ má sì jàǹbá mọ́ má sàbúrú mọ́ fáwọn ènìyàn. azza wa sallallahu wa sallama nabina muhammad wa ala alihi wa ashabi ajma'in wa salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìgbó bá olúwa mi lóhùn. مولاكم قال الملايين صاروا مدعوه ما لو وجدي جرنا لتغلوا وجدوه مولاكم قال الملايين صاروا مدعوه وجداته ولوطه مدعوه وجداته ولوطه مدعوه kí ló wá dé wọn ló fi rọ lápá kí ló wá dé wọn ló fi rọ lẹ́sẹ̀ ìgbésí ayé àwọn àdúrà wa màjọ̀ká ọba wa ó lè wà ìmáyà olúwa mi kì í ṣe ọ̀la ẹ̀yìn tó bá olúwa mi ló ń fún ọ̀rọ̀ náà ó máa pa mẹ́rin màdé.